òní ṣíṣe ọjọ́ kẹfà sínú oṣù Rabi'ul Awwal ìjọra fourteen forty one nínú ìtòsí déédé ìjọ kẹta nínú oṣù nọ́vẹ́mbà nínú ọdún mìláàdì eh, two thousand and nineteen ní ìlú ìtẹ́yìn níbí. Àwọn bára wa sọ̀rọ̀ nípa ọ̀kan nínú ìwà burúkú ìwà tí ọ̀dà ìwà tí kó bá ní ti bàtẹ́ ní jẹ́ ìwà rádaràda tí jẹ́ kí ìyà tí ó burú ju gbogbo ìyà lọ́kọ́ jẹ́ yẹn kan náà ní anifaq anifaq kan náà ní ìwà agabangebe ìjọdìjẹsọ kéèyàn ya ṣekúṣẹyẹ ajáwó kò jẹ́ ẹyẹ kò sì jẹ́ ẹranko sọ̀rọ̀ jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ wípé kí irú wà báyìí wọ́n máa ṣẹlẹ̀ láàrin àwùjọ ọmọ èèyàn lápapọ̀ àti àwùjọ mùsùlùmí ní pàtàkì. akramakumullah àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà gẹ́gẹ́ bí al-imam al rahimahullah nínú síra wọn at-ta'rifat wọn ni tí wọn pè ní an-nifaq wọn náà ní izharu al-iman bil-lisan wa kitman al-kufr bil-qalbi wọn ni tí wọn pè ní ṣíṣe mọ̀nàfíkì nìyẹn ká máa ṣàfihàn rẹ̀ lórí ahọ́n wa ìpè àgbọ̀lọ́wọ̀n bá gbọ́. àmọ́ kó jẹ́ ike nínú ọkàn wa àìgbàgbọ́ ló wà bẹ́ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní àlìfà àwọn olùmọ̀ sọ pé àlìfà yẹn ó pín sọ́nà méjì alḥafiz ibn rajab rahimahullah bákan náà alimam ibn alqayyim rahimahullah wọ́n ní jíjẹ́ munafiki. oríṣi méjì ni. alákọ̀ọ́kọ́ nínú méjèèjì tó náà ni wọ́n ń pè ní alifakul akbar ṣíṣe mùnáfíkì eléyìí tó ga jù. ẹlẹ́kẹ̀jì wọ́n ń pè ní alifakul akbar ṣíṣe mùnáfíkì tó kéré àtẹ̀tọ́gà àti tó kéré méjèèjì kò sí ìtọ́jà nínú rẹ̀. ìwé lè tó pè ní èyí tó ga nínú jíjẹ́ mùnáfíkì àwọn olùmọ̀ọ́yí pé òun náà ni ayélujára ìsánú al-imana billah kí wọ́n máa ṣàfihàn pọ̀ ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa malaikatihi àtàwọn màláìkà wa kutubihi àtàwọn tírà Allah wa rusulihi àtàwọn aránṣẹ́ rẹ̀ wal yawmil akhir àti ọjọ́ gbẹ̀yìn wal qadar àti kádàrà eléyìí tá a mọ̀ sí àwọn orígun imáàni mẹ́fẹ̀ẹ̀fà yóò ṣàfihàn pé gbogbo nǹkan yìí ló ń gbàgbọ́ ṣùgbọ́n ní pàápàá àtòjíjẹ́ rẹ̀ níbẹ̀ nínú ọkàn rẹ̀ a sì mọ̀ ike ọ̀rọ̀ tá a sọ gbórí ahọ́n wa iṣẹ́ tá a forí ké wa ṣe níṣẹ́ ni ó ní tìmọ̀ lópin ìgbà tó bá ṣe wípé ìkọ̀kọ̀ wọ̀ ọ̀tá fún gbangba wa. ní ẹ bá ń ṣe àfihàn pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n tó ṣe é pé nǹkan ti ń bẹ nínú ọkàn rẹ̀ ó yàtọ̀ sí eléyìí eléyìí ni wọ́n ń pè ní mùnáfíkì. torí irú wọn iná ni alukur'an ti sọ kálẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayé lọ́nà ti sọ̀rọ̀ wọn nínú alukur'an kọ́dọ̀ ọlọ́run bá tuntun torí wọn sọ sóra ó ti di kankanlẹ̀ táǹpẹ̀ ní suratul munafiqun sóra àwọn mùnáfíkì subhanallah tóbi tọrọ wọn burú dé wọn tún ní suratul munafiqun wọn ní ní suratul munafiqin sọkọ gba mudaf wa mudafun ilayhi níbi tọrọ wọn burú bàjẹ́ dé. akramakumullah ọlọ́run bá tú àṣírí wọn dọ́gba ní ìbẹ̀rẹ̀ suratul baqara ó tún tú àṣírí wọn dópin nínú suratul tawba àtàwọn súra ní ìbẹ́ẹ̀bẹ́. irú àwọn mùnáfíkì báyìí àwọn náà làwọn mùnáfíkì ti ń bẹ láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ọ̀gá wọn pátá korongodo tó gba gbogbo okùn tó sì gba gbogbo òdodo níbi jíjẹ́ mùnáfíkì tó gba dé wọn títí jíjọ́ gbẹ̀ndà al Abdullahi ibn Ubay ibn Salul. àwọn mùnáfíkì wọ̀nyí àwọn náà làwọn ẹni tó ṣe wípé ẹni tọ́lọ̀ wọn bẹ lè dá wa fi hàn wá pé kìí ṣe kí wọ́n wọ náà jahannam lásán ṣùgbọ́n wọ́n máa bẹ nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà jahannam. إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ni wọ́n máa bẹ ọ̀ ní rí alárànṣe kan وليس كجنين وليس منافقي توقني النفاق الأصغر ولني نفاق العمل منافق يتدك على رسالة صلى أو المواني كما رميك أن يظهر الإنسان علانية أن يظهر الإنسان الشيء علانية ويبطن ما يخالف ذلك في نفسه kéèyàn ṣe àgbéhàn kankan ní gbangba ìwọ́n gbọ́dọ̀ pàtó dìde rẹ̀ náà lọ́wọ́ àlọ́kà rẹ̀ kò fẹ́ẹ́ yàtọ̀ kọkọ lákòókò bẹ́ẹ̀ ni alimami ibn Rajab ló ṣàlàyé alimami ibn Qayyim nígbà tó ń bẹ̀rẹ̀ sí ní ti àlàyé nǹkan tí à ń pè ní munafiki ọkùnrin sí méjì ó oríṣi alákọ̀ọ́fẹ́ bá ti yìí báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń bá lọ kọjá kárí ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀wá nípa tawhid àwọn ti yé wa pé oríṣi kejì nínú ìwà múnáfìkì wọ́n ń pè ní al-nifaqul amali alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní al-nifaqul múnáfìkì tó ní sí pẹ̀lú ìgbàgbọ́ ọ̀nà lórí sí alákọ̀ọ́kọ́ tá a sọ yẹn. هناك تريد كذي تنقل النفاق العملي هنا لن تسرك النبي صلى الله عليه وآله وسلم سلايوا لما هو أحدث هو بك آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان بك أقار منافق مثلا تبصر يقارننا ìyẹn ni pé àìsàn rẹ̀ láì parọ́ rẹ̀. eléyìí tó túmọ̀ sí pé wọn náà máa ń parọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni wọ́n máa bọ́ sínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ẹ̀kan láàrin ni wọ́n máa bọ́ sínú ọ̀rọ̀ rẹ̀ àní ti torí eléyìí pé wọ́n ní mùnàfíkì nítorí pé etí àdéhùn yẹn sọ ni pé ìdá àdàkàkàdàdà tó sọ̀rọ̀ yọ pààrọ̀ náà èyí túmọ̀ sí pé àìsọ̀rọ̀ rẹ̀ láìparọ́ rẹ̀ àwọn mùnáfíkì nù gbogbo ọ̀rọ̀ tí ọba sọ̀rọ̀ parọ́ sí. wọ́n yìí lọ wọ́n àjà ọ̀pọ̀lẹ́fẹ́ tó bá sì sàdún yọ yẹ. tọ́ba ní kí ló dé ẹ sì yé àdéhùn wọ́n sọ pé ọlọ́run ọba ni èyí ẹ̀ ṣùgbọ́n ìyàn ló lẹ́bí àti Yorùbá yẹn àdéhùn ọlọ́run ni èyí ẹ̀ wọ́n yìí tọ́ba fọkàtà yọ sàǹbà àwọn mùnàfíkì ló máa ń ṣe báyìí. tọ́ tọ́ba wá rí báwọn. ǹjẹ́ kí ni ìdájọ́ mùnàfíkì? ìdájọ́ mùnàfíkì tí yẹn bá jẹ́ wípé mùnàfíkì ti ń dà láàmú nìfọ́ kùn àti kọ́ọ̀dínì mùnàfíkì ni tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ ẹni tí ń fi hàn wá fún mùsùlùmí lò àti kó ń ga gbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo àwọn nǹkan tá a pè lórí fún ìgbàgbọ́ òdodo lòun náà gbàgbọ́ ṣùgbọ́n tó ṣe é pé ọ̀sán ní nǹkan míì tó mójútó á rí i pé ẹlòmíì lè máa wò pé adúgbò fọlọ láwùjọ tiwa lónìí tó bá ti pè yán mùsùlùmí mùsùlùmí náà nítorí pé abúlé ní mùsùlùmí àwọn náà ti ṣe islam àti islam yìí sílẹ̀ tòkí àná tó máa ọ̀rọ̀ mùnáfíkì tá a fẹ́ máa sọ nìyí bóyá ọ̀rọ̀ mùnáfíkì ti tán pẹ̀lú kó àwọn tó jẹ́ mùnáfíkì nínú àwọn tọ́ba nàbì sallallahu alaihi wa sallam ló gbà. ṣùgbọ́n ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ àwọn mùnáfíkì wọ́n bẹ wọ́n sì máa bẹ títí láéláé tọ́lọ́wọ́n bó fi kalẹ̀ ayé lẹ̀ táwọn náà bá ti àgbéyàwó rẹ̀ á rí kí ẹ̀rù ọmọ bá gbogbo wa wípé táwa náà ń ṣe múnáfíkì báyìí nítorí pé téèyàn bá ń fọra rẹ̀ mọ́ èèyàn ò rí kó ń tarun oúnjẹ kọjá sísọ ṣùgbọ́n téèyàn bá gbéra rẹ̀ sí ipò àyè tó yẹ kéèyàn wà èèyàn ò ní tira rẹ̀ wọ̀n yóò jẹ́ kéèyàn lè ṣàtúnṣe tó bá jẹ́ àlébù nínú wa rẹ̀ nínú ẹ̀sìn rẹ̀. Umar ibn al-Khattab radiyallahu anhu gbogbo alẹ́ la ti mọ bó ti ti ga tó gbogbo alẹ́ amaru ọlátọ́nà wọn bá ti fún nínú Islam yìí báyìí ọjọ́ ni tó ṣe pé àrólé kejì ni lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ti ẹ̀sọ́ nípa rẹ̀ wọ́n ní wà Umar ó yẹ gba ọ̀nà kan láyé ká ṣètò ọ̀nìkan bọ̀ ṣòro nínú ọ̀nà náà tó bá ti lè dá ẹsẹ̀ lé ọ̀nà kan àṣetọ́ ni wọ́n mú bomi gbà ní. nítorí bí mánì rẹ̀ ti ti lágbára tó. ṣùgbọ́n Umar yìí bó ti ṣe karabata tó ó lọ bá sàhábì kan tó jẹ́ sọ́hìbù sirri nàbíyí sallallahu alayhi wa sallam ẹni dáná bíi gbé àwọn àṣírí kan pamọ́ sí lọ́dọ̀. à ń pè ní Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu. nítorí pé Hudhayfa ibn al-Yaman yìí anábì tú àṣírí àwọn orúkọ kan fún lágbájá mùnáfìkì ni dóòlà mùnáfìkì ni tàmẹ̀dù mùnáfìkì ni tó òun àgbà ọkọ̀ sọ́dọ̀ ó gbé pamọ́ nítorí pé ọmọ pé sábà gbé ọ̀rọ̀ pamọ́ sí lọ́dọ̀ kò ní lu gbogbo sàhábà sì ti mà ike rẹ̀ làwọn orúkọ yẹn wà ọmọ ọ̀rọ̀ bí ọwọ́ kan pẹ̀lú ọbẹ̀ ọdọ àkàkọ fún un àṣírí ni wọ́n gbé pamọ́ sí lọ́dọ̀ ṣùgbọ́n kan tó wọn láì jẹ́ kó ma bẹ lára àwọn ẹni tó ti sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́là ń tọ́ka sí pé mùnàfíkì ni wọn a sì fún ní nínú ọmọ rẹ̀ tí wọ́n bá hùwà wọn náà dá ọ wọn lórí ìgbàni tí ó pè ló lórí ibi títọ́ ṣẹlẹ̀ ní retí. torí ẹ̀ tòtẹ́ ìsọ̀bùn ìlú ẹ̀mẹ́ lọ́bí ọ̀gbọ́n ọ̀hún àná ó ní kòsókò ọ̀rẹ́ mbẹ̀ yẹ àmì ìrọ̀lùmọ̀mìnì ìwà aláṣẹ àwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n látò nínú ọ̀sẹ̀ ní tọ́fẹ́ lómi mà lẹ́nu mi bá ti ní kí sókò ń bẹ́ ń bẹ́ àbí òsì ń bẹ́ fún àti tọ́pọ̀ àìsọ́kùn gan ló pé yóò ti kíkà lùkọ́ mọ́ ọ̀hún rẹ̀ yóò ti kíkà lùkọ́ máa bẹ̀rù ṣùgbọ́n gba máa ti sọ fún kókọ tí ò sí ń bẹ̀ sọ́sọ fún tí náà kókọ tí ẹ̀ náà ò sí ń bẹ̀ gàràgàrà lè lékún fún tí ó fi wá ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ bọ́ sínú abó wa tí ó fi dọ̀kan nù wọn kò sí dọ̀kan nù wọn rí tẹ́lẹ̀. tọ́tún bá ti rú àwọn sàhábà tí wọ́n tóbi báyìí àwọn sàhábà tó lọ pálí báyìí ẹ̀rú ń gbà wọn láti jẹ́ ọ̀kan nínú mùnáfíkì àwọn ni wọ́n ga gidigidi nínú ẹ̀sìn ọwọ́ àti wọn ọ̀kan báwo wá làwọn àtàjára láti wá máa wọ pé náà nọ̀nà ọ̀rọ̀ tí wàá kọjá kíkà di múnáfìkì nítorí pé àwa àwa máa ní àwa tì táàjà máa kàkà. àkàràmọ́kùnmọ́ wa ẹ rí i pé lónìí lọ́pọ̀ pọ̀lọpọ̀ náà lẹ́ni tá a pè ní mùsùlùmí ìgbà tó fi dé mùsùlùmí ni fọ́pọ̀ pẹ̀lú ẹsẹ̀ orúkọ lásán ló sọ di mùsùlùmí. lọ́ọ̀kẹ́ lóòótọ́ ni wọ́n á ti mọ́síláṣí. tí Ramadan bá dé ọ̀nà nǹkan nù wọ́n lọ sí lọ sí hajj wàlàkínàhó ṣùgbọ́n fúnra ara rẹ̀ yẹn à àgbàlagbà ló jẹ́ nínú àwọn ẹlẹ́bọ̀ ọ̀gá àgbà ló jẹ́ nínú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ lẹ́sẹ̀ ní tó sì yọkùn bẹ́ẹ̀ yọ́ọ́ máa tún wọn ò tí ì bì. ní mọ́tíláṣí kan yóò tún máa nàgá pé kó fún oúnjẹ bàbá àti nì kó fún oúnjẹ tíwá àti nì. wọ́n bọ̀ ń jẹ tìlú àdínì bí a bá fi máa jẹ láwọn àdúgbò àdúgbò fọlọ́ fún wọn jẹ rẹ̀ nítẹ̀yìn bì. Sọ̀tọ̀rì pé sára sáà ń lọ lásán ẹ̀ka jẹ́ lásán ọ̀nà àti gbowó ní jẹ́ jẹ́dé ni. Ẹni tó ń fi ọjọ́ tìlú àdínì kí ló ń jámá? Ẹni tó ń fi ọjọ́ tìlú àdínì kí ló ti jẹ́? Àmọ́ fẹ́ gbowó ọwọ́ rẹ̀ fẹ́ẹ́ sọ pé Yorùbá à wọ́n fẹ́ràn ìṣèjọba jẹ́ ni ọ̀fẹ́rẹ́ ìtẹ̀jẹ́ yóò lọ kọ́sára plate number mọ́tò rẹ̀ pèsè níka ọ̀sẹ̀ níka láì yọ láǹdì ara rẹ̀ ńlẹ̀ mọ́. àkàràmọ́kùnmọ́ wa gbogbo olú àwọn nǹkan wọ̀nyẹn a ti mọ̀nyàn ní babaláwo a mọ̀nyàn ní babalóòsà a mọ̀nyàn lágbà ní lédì a mọ̀nyàn lólégún a mọ̀nyàn lólóró amanya lẹ́lẹ́sìn ẹ̀ wájú pé à ń bọ Ògùn rìbà ìgbà sílẹ̀sílẹ̀ láti máa kí bàbá àdínní bọ̀ ìyá súnàdé tọ́kí àwọn ilé ìfìlà bẹ́ẹ̀ pé lábẹ́ dictionary ẹ̀sìn tí ìbá ṣe nìkan mùnàfíkì náà nìyẹn náà torí kí ó yẹ kọ́nù clear ẹ̀rí pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ mi yẹn ń ṣe wọ́n máa ń ṣe gbọ́nà tó clear ṣùgbọ́n ìwà téèyàn ń hù wọ́n ń ṣe gbọ́nà tó clear nísìnyí gbàtà sí mọ́tò. tá a ti rẹ́ nìkan tó rí rẹ̀ pé láì yóò gbé mọ́tò gbójú ọ̀nà rélùwé ti rélùwé ẹ̀ ní rí i pé orí ẹnìkan pé láì yóò gbé rélùwé gbọ̀nà mọ́tò bàálù kuma omi ọkọ̀ ojú omi wọn ní gbogbo kálukú wọn ọ̀nà fìyà ni wọ́n ń gbé gbà ṣùgbọ́n tí ló dé tóbi sẹ́pà máa ẹ̀sìn islam ó kílì àgídígídí àmọ́ akódọ̀ tí àmọ́ akópàǹtì àmọ́ akúrẹ́ la ẹni tí ń sọ̀rọ̀ ọ̀yẹ́ kẹ́tẹ́ wípé àwọn náà láyè fún ọ lọ́sọ̀ má bímọ síláàsì ẹni tí ń ṣe ọ̀yẹ́ kọ́ láyè fún ọ lọ́sọ̀ kọ́ má bímọ síláàsì ẹni tí ń bọ òkú ọ̀yẹ́ kọ́ láyè fún ọ lọ́sọ̀ kọ́ má bímọ síláàsì ẹni tó bá wá kẹ́kẹ́ ń kankan nínú tọ́jú ẹ̀ bọ́. طبعا فانجاز مثلا لو بايسنا طبعا بايسنا لو عقاي بوت لو قوفة لو قوفة لو قوفة نتوري تقول يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم وليدي فنقال kọ́pọ̀ ọmọ tiẹ̀. kí ló ṣe ló fi jẹ́ pé wọn ò lè ṣe òòṣà ikú títí títí wọ́n sì lọ sọ́dọ̀ àwọn olóró. wọn ò lè ṣe òòṣà orò títí títí wọ́n sì lọ sọ́dọ̀ àwọn eléyìí. ẹ̀rù gbogbo wọn ti fún mọ́ra wa wọ́n lò ní gbogbo ẹ̀ bá àmọ́ wọn ò tẹ́ kọlu ra wa kọlọ́wọ́ àti gbogbo ẹ̀jẹ̀ fún gbogbo rẹ̀ jẹrẹ jẹ ògbó jágbajàgba inú wọn máa kọ́ rẹ̀ láàmú lára dára àwọn ìjọba sọtẹ ẹ̀rọ ìtọ́jẹ́ mùsùlùmí náà ìtọ́jẹ́ nìmọ́ọ̀mù ó lè yẹ kí wọ́n sílẹ̀ tàbá tàbá tàbá tàbá kú dání tàbá tó tún sà. wọ́n ti fọwọ́ bàbá wa lóun lóhùn ni wọ́n wọ́n ti fọwọ́ ìyá wa lóun lóhùn ni wọ́n àwọn náà ta alára àti ìbọn bẹ́ẹ̀ ìdáná gbogbo yìí wò náà fi kìnìún rẹ̀. kò ní kí ẹ sọ fáwọn tó ní tẹ̀gbẹ́ lọ́wọ́ yẹn náà. lórí ti ẹlẹ́yìn lábẹ́ òfin ọlọ́run wọ́n ní kí lè dájọ́ mọ̀ náà tètè ẹni tó bá lọ jẹ́ mọ̀ náà tètè Ṣé ìjánu náà fi rẹ̀ tọ́jẹ́ ti èyí tó bọ́ sínú ìgbàgbọ́ rẹ̀? Bẹ́ẹ̀ sẹ́ńtì ń hàn wá pé Mùsùlùmí lòun lójú ayé ìṣèkèsè rí lọ́wọ́ nínú ọkàn rẹ̀. Pẹ̀sẹ̀ dìgbà tí wọ́n náà bá ń sọ̀rọ̀. Pẹ̀sẹ̀ dìgbà tí wọ́n náà bá ń ṣe é fún. Pẹ̀sẹ̀ dìgbà tí wọ́n náà bá ń bá wọn pọ̀ pọ̀. Tó ń bá wọn ṣe sàgbó tó ń ṣe èsì. lọ́pọ̀lọpọ̀ gbà mí. Èèyàn fira rẹ̀ ní Mùsùlùmí wọ́n wá sọ̀rọ̀ ike alẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ máa ń pa gbogbo ajá àwọn sàhábà wọn pa gbogbo ajá wọn pa ajá títí dé alẹ́bọ̀ wa ló tó bàtọ́ ló tó ó ní ẹ má pa àwọn ajá má àwọn gbogbo ibi tí a bá tó tó pa ni ẹ pa. قال يا رسول الله إذا النبي ما بال الأسود من الأحمر من الأبيض إذا تجدد أدقق أتلوى يجي إذا يتوى النبي صلى الله عليه وآله وسلم وني الأسود البهيم الشيطان وني أجدد بركة الشيطان منه àwọn àwọn bẹ́ẹ̀ adájọ́ kọ́kọ́ kọjá ni ẹni tẹ́ wàá jẹun lọ́dún àtúntò ní ọ̀sẹ̀ ẹni tẹ́ wàá jẹun lọ́dún bóòlù ti lẹ́sẹ̀ kọ́ ọ́n náà lọ́dún sọ̀rọ̀ bá àṣìlá lọ́sọ̀ bẹ́ẹ̀ bàbá àwọn adájọ́ lọ́wọ́ sọ̀rọ̀ kan jẹ́ èyí ti ti tọ́ nílé nírí o àjàmọ́rí mi ò lè gbá ìgbà pàpà wọn ò lè gbà kọ́ ọtí di mùnáfíà òtítì mùnádìkì lọ́wọ́ ọkàn rẹ ti ń takun tó fọ́ọ̀mù ẹ̀ ó dàgbà tó pé lójú ayé wọn láti hmm, bẹ́ẹ̀ ni ṣètọ́ ni àmọ́ nínú ọkàn rẹ oníkèsè ṣètọ́ mùnádìkì nà. tó bẹ́ẹ̀ nígbà tó ọkọ̀ kan rẹ tapẹ̀ bọ́lá ọ̀sán máa ń lọ sọ̀rọ̀ lọ́wọ́ àríwá rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ń wa sí lójú ayé mùnádìkì nà. àwọn mùsùlùmí dìde wọ́n ń tàkùn àwọn tí ń sọ́sà wọ́n ń àwọn ẹni tí ń ṣẹbọ wọ́n ń àwọn ẹni tí ń sòrò wọ́n ń àwọn ẹni tí ń ṣe é gún ìwọ náà sì pẹ̀lú wọn lójú ayé ọmọ tó dáhùn yẹ kí wọn wá láti jó bàbá wo kí ni aláàtú fún lọ́dọ̀ bàbá pàǹtì wọn náà sọ bẹ́ẹ̀ àmọ́tọ́ bá ti dìgbò lónìí ọkọ̀ ọjọ́ pété ni ó rò nítorí kọ́ńtà ń fi hàn lójú ayé nǹkan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lẹ́tàlẹ̀ mùnáfì mùnáfìkì ńlá ni ọ. tẹ̀bí irun wọn náà ni ò ní jẹ́ kí bàjẹ́ tán nítorí pé ńlá tí ẹ̀ tẹ̀yẹ̀ sánà tó kí nǹkan yọ parẹ́ àwọn sì kan kò sí pé kò ní kú. àwọn mùnáfìkì nìyẹn. متى يبلغ البنيان يوما تمامه إذا كنت تبنيه وغيرك يهدمه. إليك أن تنجو لا تتسم tọ́lá yìí sọ nìkan wò ni wọ́n ní wọlé alùpùpù báyìí ni kọlùpùpù báyìí ti mọ̀ sábà wọ́n máa bá a lọ báyìí ni kọlùpùpù alùpùpù báyìí ni wọ́n ní tí ẹnìkan bá mọ́lé tí ẹnìkan bá mọ́lé àbí tí ẹgbẹ̀rún èèyàn wọ́n bá fáwọn ní mọ́lé tí ẹnìkan tó tó ń wo ẹnìkan tó tó láti mú ti ẹgbẹ̀rún èèyàn. báwo wá ní. ọ̀sẹ̀ sẹ́yìn ẹ̀ka tuntun ní mbalẹ̀ ẹgbẹ̀rún ní wo eré ilé ní wo tẹ́ yóò sì ní wo tẹ́ torí pọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tẹ́tẹ́ tó tẹ́tẹ́ sọ̀rọ̀ pé ẹ̀bọ̀ yìí rádaràdà yìí rẹ̀ ló ti wá kókó ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ àwọn wọ́n máa kékeré ọ̀pọ̀lọpọ̀ kan máa tán ara wọn jẹ nípa àwọn ẹsẹ̀ ẹsẹ̀ burúkú ni wọ́n ń sè. ẹsẹ̀ rẹ̀ wà lìjánà ẹrù bá lìjánà yẹn ó dàbí bírèdì dání kálukọ́ máa mú tiẹ̀ ní. àlìjánà ẹrù ọlọ́ọ̀nà kò lè sẹ̀yìn lọ́wọ́ àfi tí yẹn bá ṣe tọ́lọ̀ wọn bá ń fẹ́. torí ẹ̀ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ti fi hàn wá o. ẹ dákun tó ọlọ́run tó bá tó bá jẹ́ pé èèyàn bá máa ronú lódodo ọlọ́run fún yẹn ńlá kan èèyàn sì máa ń lò. ẹ rí i pé wàlúwàhì ọba títọ̀ nìkan ló sì pẹ̀ tó ní máa jẹ ọwọ́ ọkùnrin àárẹ̀ lónìí kàkà. kí ni òṣù wò? kí ni òṣù kọ́ni lọ́gbọ́n? kí ni òṣù lẹ́nu lóyè? ṣé ilẹ̀ tá a wà lórí rẹ̀ yìí ni òṣù ni? kí ni kàmí ìsọ̀fẹ̀dá rẹ̀ yàtọ̀ sí ọwọ́? àwọn ọ̀rọ̀ alára naanị ó ké pẹ̀ ní àwọn àwọn tó ní ọ̀bí àǹfọ̀sẹ̀kọ̀ na àwọn àmì oríṣiríṣi lára wa tí ń tọ́ka sí tí tọ́ka pẹ̀lú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tí ń tọ́ka sí agbára rẹ̀ ti ti pọ̀ tó. ní gbogbo mi yàn láti tún máa kí bọ̀ pẹ̀ láti tún máa ṣẹ̀ ra ló ń bá lọ́dọ̀ bàbá òun tí bàbá wa bá tó burúkú nítorí tí bàbá bá jẹ́ pé kò ríran tó burúkú dáwọ́ ríran ni tí bàbá bá jẹ́ pé sínà tó burúkú jẹ́ pé orí àtàmọ̀ làwọn tó lù. àìsà ìlẹ́yìn kan náà la bá táwọn bàbá wa ti táwọn ti pàtì kí ló dé tá a pa àwọn eléyìí a máa wá pín kò ní lórí àwọn kò ní alẹ́ tí ó sì ní gbogbo nǹkan ẹ wo sọ́mà bó ti ti ṣé gbogbo eléyìí ò fún yàn láti dá a mọ̀ ibi àwọn ọ̀hún ọ̀gbọ̀n àlẹ́ mi onìkan la gbọ́dọ̀ àgbọ̀dọ̀ sí nǹkan ní ìlẹ́yìn ẹ̀. ẹ̀ńtà ń wá pọ̀ lọ àbí kí n sọ pé ẹ̀ńtà ń láti ní nílé ayé ọ̀pọ̀ jọjọ. ẹ̀ńtò ní ń fẹ́ ikú kọjá tó nínú ilé ayé ọ̀pọ̀ kọjá tó gbogbo nǹkan mi táwọn èèyàn wá ń pè lẹ́yìn ọ̀wọ́ gbogbo nǹkan mi tí wọ́n ń ṣe lẹ́yìn alẹ́sìlám táwọn nǹkan yẹn ṣe láti pèsè tí wọ́n fẹ́ fún ọ wọn àti láéláé wọn àti láéláé nítorí pé irọ́ lásán irọ́ lásán tí ọ̀dà máa kàkà ọ̀kan náà wọn sàhábà anabi muhammed sallallahu alayhi wa sallam ó fi léèrè ọlọ́run mélòó ló ń sìn. ó ní méje péré ni ọ wa ó mẹ́fà ń tọrọ púpọ̀ èwo lọ́wọ́ máa fi lọ ó lè sọ wà lókè ni àdéhùn àwọn òṣàkógbégbé ìbẹ̀rẹ̀ àti parí orí bíkú kan làwọn tilẹ̀ wọn lè dá ọ̀dà ti kí wọn ronú nù. Ìdí nu tó fi máa wọ wọ́n mọ́ àtà ẹ̀fọ́ àtà àti takọ́tà wọ́. Tó bá dé ní òkú ni wọ́n bá gbé kalẹ̀. Òòsà ẹ̀sìn ni wọ́n bá gbé kalẹ̀. Òòsà àsàkó ni wọ́n bá gbé kalẹ̀. Táwa tá ń jẹjọ síwájú rẹ̀. Ike tí òkun ṣe sí wa ó ṣe sí wọn o. kóòsà ọgbọ́n bùkátà wa o ẹ̀rí kejì tẹ́ fún jẹ́ náà lọ́jọ́ jọ kò jẹ́ mi ta sàgbó ta ni sá òkú ta ni mi ìrọ̀lá wá ọmọ yẹn máa ń tara rẹ̀ ìwọ fún ara rẹ burúkú kájọba òkú ẹ máa wọ ẹ̀sẹ̀ jẹ́ lẹ́sẹ̀lẹ́sẹ̀. wọ́n ló gbé kalẹ̀ wọ́n ló forí balẹ̀ wọ́n ló gbé kalẹ̀ tẹ́tí tó bá fún àtẹ́gùn kò ní yẹ́rí. ìwọ tó ń dáadáa lọ tó bá pẹ́ tó tilẹ̀ nìkan ń gbébọ̀ wá wá yí ọ lẹ́sẹ̀ alọ́fẹ́ pọ́lí. èyí wọ́n wá sí yẹn òun lè yára táyì fún àtẹ́gùn táyì fún ọwọ́ mú kò sí nǹkan tó lè sí owó ẹgbẹ́ lórí nǹkan ẹni wọ́n wà á tẹ̀ bàtà lọ́wọ́ máa tara tọ́jà pé àwọn ò lè dá kankan èsìsì ẹ̀yọ ọ̀rọ̀ kan wà lè dá báwo èsì bá wá sùúrù bó ń jẹjẹ tó tó àti wọn tó bá bẹ̀rẹ̀ sí ní jẹ wọn ò ní lè gbá oúnjẹ wọn padà lọ́wọ́ èsì ẹ̀dá kí á ní téèyàn ti téèyàn pa ìbàdí ayé rẹ̀ jẹ sílẹ̀ ló ti jẹ́ pé ọkọ̀ o tọ́lọ̀ ọba ti wá wá fún mi wọ́n máa ṣe ìbáṣepọ̀ lọ́ọ́ gbà wá lágbàlá. àwọn náà bá máa ṣe wèrè káàdì lójú gbogbo àwọn ọ̀sẹ̀ bọ̀ mú wèrè bí a ti ń iná ní ti ti àwọn òkú ọ̀tá ọ̀tá jíjẹ alẹ́ ẹni tó bá bá ṣe ilé fọ́nà ẹni tó bá lọ pẹ̀lú àpò. lè lẹ́nu tó wèrè bá ti gbèsè máa ń bọ̀ bẹ́ẹ̀ ká òun yà lọ́bẹ̀ lè yà ẹ lẹ́nu. lè yà ẹ lẹ́nu pé pé kí ni wọ́n má dà àwọn mùsùlùmí nìyẹn orí tí wọ́n kó sí pọ̀. akramakumullah á rí i pé gbogbo kẹtẹ wọn pè lẹ́yìn ọmọ kọjá máa kankan ìjọsìn pàtàkì lásán. ọ̀nà ọwọ́ ọmọ èèyàn ló ti wá ọmọ èèyàn náà ló ti ti wúwo lulẹ̀ níwájú ẹ̀. ẹ̀rọ ìtàn ọlọ́run náà oníkálukú ló ló sa sí ń bọ́ ní gbogbo ojoojúmọ́ tí lè bá mọ́ ẹni tó bá sàfẹ́kù sàlẹ̀ rẹ̀ dẹ́bínú tó máa jẹ ẹni ó kùjọ yóò fi dọ́dọ́ dẹ́bínú yóò fi ya ìrè dẹ́bínú tó wá fi ya ìrè nígbà tó bá ti pé ìlẹ́sìn òróúnjẹ ní ìsìn ọ̀jẹ̀ dẹ́bínú ti ti ń bọ́ bọ̀ látàárọ̀ òun náà ní ọ̀padà ti tó ń jẹ alẹ́ ọjọ́ olúwa rẹ̀ ló ń jẹ rẹ̀ sẹ́mi tó tẹ̀yẹ oníkàlùkù náà yẹ kọ́ máa ṣe làákàyè ẹ̀yẹ kọ́ máa ṣe làákàyè bẹ́ẹ̀ wá pé orò náà lẹ́ bá ń ṣe láti dọ́tẹ́ ń ṣe kí lẹ́ lẹ́ dà kí lẹ́ lẹ́ dà tó bá gbé gbé náà lẹ́ ṣe láti dọ́tẹ́ ń ṣe kí lẹ́ lẹ́ dà tó bá jẹ́ pé odò lẹ́ bá ń bọ̀ láti dọ́tẹ́ ṣe ń bọ̀ kí lẹ́ dà odò kan wà ní ẹgbẹ́ òkú wọ̀ sẹ́yìn bóyá wọ́n sá fọ́ sínú odò ni ìtọ́rí bọ́yá abóminí máa dá sọ pẹ́lẹ̀ yìí torí ọ̀dà mi gbà sọ pé omi ló dá wọn àpò wọn pẹ́ bọ́yá sọ ìhìrámù àwọn ọ̀daràn torí nígbà táwọn mùsùlùmí kúnà máa ṣe kankan bí báwọn náà ṣe ìhìrámù wọ́n tẹ̀ lọ wọ́n sá aṣọ mára ẹjí bẹ̀ nínú odò. subhanallah ilaahi ah mùsùlùmí kúnà olórí lọ akíkatẹ́ rẹ̀. náà ni ọgbà náà ha nígbà tí ọlọ́run bá ń sọ bí àbàlá tá a bẹ́ẹ̀ nílà ká a kéde ìsìláàmù nígbà tí nílà ká gbogbo àwọn ti mú fún mi lónìí yóò yẹ wọn kórè àwọn ti dàrú tẹ́lẹ̀ ẹ wọn tí lórí àwọn sí di odò kan wípé wọn sàánù mi fún mi lọ́mọ fún mi kiri sí ọ gbogbo ẹgbẹ́ gbogbo òṣàtẹ ẹ máa ń ṣe láyé kò lè fi ọ kò lè fi ọ láyé islam ọlọ́ọ̀dẹ sànù wa islam ọlọ́ọ̀dẹ sànù wa gbogbo ní ẹ máa ń ṣe lẹ́yìn ọmọ ẹni wọn ti ẹni wọn ó sì wá ìṣe ẹyọ kan náà ni fún mú ọwọ́ tó bá ti ká sàdáwọ àwa náà àlejò ìwọ wọn mú ìṣe ẹyọ kan wá táwọn dá tó jẹ tọ́ba ti ní mú wa àdẹ́pọ̀ wọ̀ ọ̀tá yín kékeré nìyẹn. òṣà tí ọ̀tá kankan tẹ̀ wá yìí ẹ ti mọ àwọn náà ti mọ wọn ní òṣà fún pèlè tèmi sílẹ̀ lọ sí bàbá àwọn ẹ̀sìn kò lè fi ọ́ láéláé kò lè fi ọ́ láéláé akọ́nàmọ́kọ́ mọ́ tẹ ní òṣà dájú ìjà ara rẹ̀ kò sí òṣà náà láyé tó lè dájú ìjà ara rẹ̀ igi lásán ni kò lè dágbèjà ara rẹ̀ òkúta lásán ni kò lè dágbèjà ara rẹ̀ odò lásán ni kò lè dágbèjà ara rẹ̀ àwọn ẹni tí ń bọ́ náà ni máa gbèjà rẹ̀. jẹ́bẹ̀ẹ́ sẹ́ni láyé àtẹ́ni Ibrahim aleyhi sẹ́lẹ̀ wọ́n ní ara àwọn olúwa yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá nípa sí bẹ́ẹ̀ bá nípa sí olúwa tí ò lè dára ara rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ara wa lọ́wọ́ adúpẹ́ fọlọ́ akérèmọ́kùnmọ́ wọn nítorí ìdílé gbogbo ẹgbẹ́ bá bá jẹ́ mọ̀nàdá sẹ́sẹ̀ kan wá máa bá sí pẹ̀lú wa ni ìdí oorun lọ́kàn tiẹ̀ wà ọkàn bá wa ti sèyá mọ̀ ọ̀mọ̀bán ẹ̀bọ lọ gbàgbọ́ ọkàn lọ sí àjẹ́ lásán olóòtú àbúrúkú ni ọ ìdájọ́ rẹ ní kí káàkiri ni ọ káàkiri ni ọ láti fi ọ lọ nítorí pé nínú ẹ̀sìn Islam ojú kan là dáadáa ni. ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé ìsìláàmù ti ẹ̀kẹ́dẹ́ nínú ẹni lásán lọ́ máa mùnàfíkì nìyàwó. ó dàbí lè má mú ó ti fi ó forí kalẹ̀ jábọ́ láyà rẹ̀ ọkàn rẹ̀ wá kó ó lọ ọkàn wà bóyá yúlíọ̀ àwọn ti ta pápá bóyá yúlíọ̀ àwọn ti ta ewébẹ̀ dákú gbogbo ẹ máa tẹ́gbẹ́lẹ̀ sílẹ̀ ìgbà tiwa bóyá yúlíọ̀ àwọn rú abẹ́rẹ́ kan bẹ́ẹ̀ àbá nígbà tí wọ́n wá ẹ̀dí ká wọ́n bá rí pé ìmọ̀ ọmọlẹ́gbẹ́ ológo ni làhàwùlà wàlà wọ̀tẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìmọ̀ fúnra rẹ̀ kan wá béèrè fẹ́ dá tó tó yẹ ká tó wọn tó sẹ́yìn lè máàmù bá máa tó sẹ́yìn tààrà ẹ wọ fún bẹ́ẹ̀ síláàsì wọ́n gbọ́dọ̀ sílẹ̀ máàmù fún wa máa alákùnrin ti sálámà. sẹ́mi tó lè mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù wa olóró làwọn náà ní ilẹ̀ Yorùbá wa yìí. Tẹ́tẹ́ ńgbà tí ìrù ọba ìjọba ti jèjì àwọn ìmáàmù yẹn gángan ní ọdún máa ń wájú wọ́n sọ fún mi máa mú kàfẹ́ ó ní ti ti dé báyẹn náà ẹ̀yin tẹ́ jẹ́ ìmọ̀ ìgbà ó ní ọ̀rọ̀ ìlú kan bọ́ náà sọ fún mi àtàwọn bàbá náà kò ní bàjẹ́ lẹ́yìn wa. ẹ bá kún lórí ibú lélẹ̀ tó bá kún lórí bẹ́ẹ̀ tí wọ́n sì sọ bá ti kún lórí bẹ́ẹ̀ kórìí bó ti sórí ibú rọ́bì lẹ́yìn náà sáà ti yẹn bá ti kò ní ìdíkà máa tara wa jẹ ní Yorùbá lẹ́fẹ̀ẹ́ torí Yorùbá lẹ́fẹ̀ẹ́ tó kó sínú ẹ̀sẹ̀ jẹ́pẹ̀ ó ti yé wa tẹ́lẹ̀ máa mú ẹlẹ́bọ ni olóró ni kí ẹ ti mùsùlùmí torí pé òrò ẹ ti sọ̀rọ̀ òun ti mú ẹsẹ̀ kan ní kọ́ dáadáa ẹ mọ̀ ó lè ká pọ̀ ẹ mọ̀ ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí àgbẹ̀ ìsìlámù ẹsẹ̀ tó kó ká má sọ̀rọ̀ ẹsẹ̀ tó àfẹsẹ̀ ìsìlámù tó àyè ẹgbọ́n tó lọ sọ̀tà àwọn lẹ́kùn bíi lóko wà ní nítorí ìdí eléyìí báyìí tá a bá ti mà ike lágbájá oòrùn ló máa ṣe lọ́yẹ ká tó fi lẹ́lẹ̀ máa mú ọlọ́run má jẹ ó dìgbà tó bá gba lágbájá òun náà lọ́rùn kí máa ṣe ní ìsìnkú ọmọ kòtò kòtò tó yà rẹ̀ ó ti yàn. tí wọ́n mẹ́sí tẹ̀sírì ní ìdí oòrùn. Àkọ́rẹ́ pé Mùsùlùmí bá ní wọn, ó ti di Mùsùlùmí padà. A gbọ́dọ̀ kéèsì gbogbo àrẹ rẹ̀. A gbọ́dọ̀ máa tara wa jẹ, ìgbẹ́ wọn má bàa tó bẹ́ẹ̀ lẹ́nu, wọn má bàa tó tó bẹ́ẹ̀ náà ní ẹ̀ẹ́dì ẹnìkan ní máa ṣe kíní kan, ti ẹnìkan ní máa lè à lábẹ́ òfin ọlọ́run. Ẹni tó bá fẹ́ jẹ́ Mùsùlùmí, ó jẹ́ Mùsùlùmí torí di eléyìí báyìí gbogbo ẹni tí ọba jẹ́ tó ń tẹ̀lé ẹ sẹ́gbẹ́ inú rẹ̀ kò sí ìsìláàmù rẹ̀ òdi rẹ̀ nìkan ní ìsìláàmù wà káàkiri lóru wa wọ́n wá ní ìṣèkèkèrè tí wọ́n ó tó ti ti àwọn àbúláàbù lọ ó ti ti àbújáde lọ ó tó ti kí ló dé nítorí báwọn ṣe ti wọn hàn wípé kẹsì rí làwọn. ṣùgbọ́n mo náà ti kí ohun òṣèṣe ẹ̀ hàn ogun pamọ́ ni etí ní àwọn ẹni kékeré kùn mí lò. nítorí tí ìsìláàmù náà bá lè di àǹfààní kan kó òun lè bá a nípìnlẹ̀. kẹfẹ́rí sì ni nípa apá rẹ̀ nítorí pé tí wọ́n bá tó bá fà níkà lára àti kẹfẹ́rí ó lè bá a ti bá tiẹ̀ náà bẹ̀ tontori ẹ Ọlọ́run sọ pé ilà múnafikì na fi dẹrẹkìl ẹsẹlẹ nílẹ náà wọlé ẹsẹlẹ lọkùnrin lọ fìrà Ọlọ́run nínú sàlẹsàlẹ ọgbọn náà làwọn múnafikì ọmọ abẹ tó bá ti dọkùn ní àlùkìyàmà ó ní rí alára ti pàpọ̀ wa. ìyá tí wọn ibi tí wọn máa bẹ lẹ́nu ó tún burú ju ti àwọn kẹfẹ́ rí yòókù lọ. ìdájọ́ múnafikì nìyẹn o tó ti dẹ́ nínú ọkàn ẹni ìṣe mùnáfíkì rẹ̀ bá wà. ó wá ní tó yẹ ká máa bá àwọn mùnáfíkì bẹ̀ ká máa bá wọn ṣe. ẹni tó bá gbé mùnáfíkì tiẹ̀ ìdí ìwà lọ́ba wà àìsọ̀rọ̀ rẹ̀ la ìparọ̀ rẹ̀ àìsàdéhùn rẹ̀ la ìyàdéhùn rẹ̀ àìsọ̀kàtà la ìjàmbá rẹ̀ wọ́n ní gbogbo eléyìí ó léwu púpọ̀ ṣùgbọ́n kò ní sọ̀ǹdì kékeré. ìwọ́tọ̀ jókòrọ̀ ọmọ yíyá jẹ́ni ìwọ́tọ̀ ọmọ kò máa jà bàbàdì. nínú wà tọ́ba ti jẹ́ pé ìmánì lọ́ba wà ní ọkọ rẹ̀ àní èmi kéde. Ó wá ní kí nìdájọ́ ká máa bá bẹ́ẹ̀ tó lójú ayé nìkan ní rẹ̀ wà kò sínú ọkọ rẹ̀ kí nìdájọ́ ká máa bá wà sí. Àwọn Al-Aid ibn Abdussalam wọn lọ yẹ ká yẹra fún wa gbogbo bá ti tó nínú títí yẹra fún o nítorí kí ọlọ́wọ́ bá sọ pé àárẹ̀ bò ànàhóm ẹnìlá fún rẹ̀ ẹ yẹra fún wa torí ọlọ́ọ̀ni ẹ yẹra wọn torí ìdọ̀tí ni wọn ẹ̀gbin ni wọn subhana allah. àwọn olùmọ̀ọ́ni dábàá yẹra fún wọn ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ bá wọn sí rárá. kí ló dé nítorí pé ìgbàgbọ́ wọn ẹ̀gbin ni. èrò ọkàn wọn ti bàjẹ́ ọgbà lọ́mọ. torí ẹ̀. ó di ọwọ́ wa wájà ní tó ṣe pé a yẹra báwọn tá a bá ti máa mú náà tètè kí ẹ bọ́lá ọ̀sán bàbá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ya ayyuha an-nabiyyu jahid al-kuffara wal-munafiqin waghlub alayhim wa ma'wahum jahannam wa bi'sa al-masir Allah ní ìyá nàbì Muhammad sallallahu alayhi wa sallam. já àwọn kẹfẹ́rí lógun já àwọn mọ̀nàṣẹ́fì náà lógun wà ní kókó máa wà ní kókó máa wà ibò padà sí wọn nínú àjàhánà ọlọ́gbọ̀rú sì ní ibò padà sí ọlọ́dà kàmá iná ní ibò padà sí tiwa. eléyìí ìdájọ́ àwọn tó bá jẹ́ ó ti wọ́n yìí ṣe mùsùlùmí o bẹ́ẹ̀ náà sì ni wọ́n yìí ṣe ẹni tó ṣe wípé wọ́n lẹ́sẹ̀ sí kí mùsùlùmí kọ́ bá wa tètè. láwùjọ wa lónìí kò sí nǹkan tí ó burú gẹ́gẹ́ bí àyípadà eléyìí tó lóòrùn tọ́lọ̀ ní kọ́ máa ṣẹlẹ̀ láwọn àwùjọ wa kò sí tó burú rárá nínú kí bàbá rẹ̀ kọjá mùnà tètè kí wọ́n ti jẹ́ mùsùlùmí gidi kò sí tó burú rárá nínú kí ìyá rẹ̀ kọ́ jẹ́ mùnáfíkà kí wọ́n ti jẹ́ mùsùlùmí gidi kò sí tó burú rárá nínú kí gbogbo abúlé kọ́ jẹ́ abúlé àwọn mùnáfíkà kí wọ́n ti jẹ́ mùsùlùmí gidi nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يجعل البصر ó sì máa ń yọ òkú látara láàyè ọlọ́run máa tara kẹfẹ́rí yọ mùsùlùmí jáde a máa tara mùnáfíì yọ mùsùlùmí gidi jáde kò sí àwa wákàtọ́ wa nìjọ nítorí pé bàbá rẹ̀ sì yé máa jẹ́ mùnáfíì ìyá rẹ̀ sì yé máa jẹ́ mùnáfíì pàpà kó wa sọ ike ìgbà táwọn ti jẹ́ bẹ́ẹ̀ àti ike ẹ má pẹ́ẹ́nu àtẹ́lu tí wọ́n ti ẹ má sọ pé wọ́n ti ń sọ̀rọ̀ ẹ má sọ pé wọ́n ṣe ṣe é léegun nítorí pé ìtawọ̀ náà lóṣù yóò fi àwọn. ọjọ́ màtí pé ìwọ gan lára ọgbà ìfẹ́ òsì ìgbòfin rẹ̀ máa nù. nítorí tó bá gbà sí ọba gbòfin rẹ̀ máa ọmọ ìfẹ́ ìlànà tọ́lọ̀ fún anabi Muhammad sọlọ́mọ àdìwàlù àtẹ́lẹ̀ náà lọ́nà kò sì sọ́nà kátólì dàbí ẹ̀ kò sọ́nà kátólì dàbí rẹ̀ ambos kò sì fi yọ̀ dàbí lọ. tọ́ọ̀ bá wá pàtó kẹfìrí kẹfìrí ajẹ́pẹ́ wà náà ti di kẹfẹ́rí o tí wọn bá gbà pé kẹfẹ́rí kẹfẹ́rí náà di kẹfẹ́rí torí ti eléyìí eléyìí jẹ́ gbogbo àwọn tọ́lọ̀ wọn bọ̀ fi tí òfin dáwọ̀ tọ́jú àwọn jẹ́ gidi iṣẹ́ ńlá ló ní ẹ̀yọ́ máa àwọn òbí yín ẹ wọn kó kóńdì rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ eléyìí tó ti pété yẹn bá gbọ́rú ẹ̀ ó fún mọ́kẹ́yìn òsè làákàyè. gbogbo àwọn jẹ́ pé tẹ́lẹ̀ náà fọwọ́ fún wọn sí ẹ̀lẹ́ yóò fún rọ̀rọ̀ ẹ̀ máa fọkàn kọ́ nítorí pé ká fọkàn kọ́ ọ̀nà ìlẹ̀tọ̀ lẹ̀sẹ̀ nínú gbàgbọ́ òdòdó. àwọn ìṣòro wà sí pé a máa fi dá mùnàfíkì mà ọlọ́run tó nínú tó tẹ́wọ̀ débi tó kọ́ wọn látàrí gbogbo àwọn àròyìn wọn tó mú wa. bẹ́ẹ̀ náà ní ní sọ́ọ̀tì mùnàfẹ́kù ọlọ́wọ́n ọ̀bẹ ẹlẹ́dàá wa ó tún wọn fún ó kún wọn débi lò orúkọ wọn nìkan ní ọ̀tọ̀. ẹ jẹ́ ká ṣàkíyèsí díẹ̀ nínú àwọn àròyìn àwọn mùnàfẹ́kù tó bá jẹ́ bá ń bẹ ní ẹsẹ̀ ti tiẹ̀ náà kò lè bá a torí ká ká tẹ̀lé ìbẹ̀lẹ̀ yẹn ti torí rẹ̀ àwọn tí yẹn bá lọ́sẹ̀ tí alẹ́ rẹ̀ ló máa ń ṣe kò sí tàbí ti kéèyàn máa padà kábàámà nínú ìròyìn wọn ibùdó wọn bá ti ṣe sọ fún wa nínú tí wọ́n tó mọ̀lá tó kú ọlọ́wọ́n bá fi wá pé àwọn mùnàfíìsì nínú wa wọn nínú ìròyìn wọn ni pé wọ́n máa jẹ́jẹ́ láì pè wọ́n jẹ́jẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n máa fọlọ́ fúra lórí ọ̀rọ̀ tí wọ́n sọ tó ń ti pẹ́ ni tí wọ́n bá sọ̀rọ̀ kò fi hàn wọ́n kò ń ṣèyí méjì nípa tí wọ́n sọ. ìwà mọ̀nàfíìsì ni ká máa búra lórí gbogbo ọ̀rọ̀ tá à ń bá sọ. níbi ọbẹ̀ sọ ike ìsẹ́yìn láwà ìsẹ́yìn láwà ó ti tó wọ́n wá ìsẹ́yìn láwà. Ah, kí ni tí mo wọ̀ wá ìsẹ́yìn láwà? ìwà mọ̀nàfíìsì ni àwọn. ọbẹ̀ sọ pé láàárọ̀ ẹ̀kọ́ àtàkàrà náà ló mú lọ́jẹ́. wàláhì ọkọ mọ wàláhì ọkọ dákàrà ìwà àbúrò àtàkì nìyẹn kò kíyè sára torí díẹ̀ díẹ̀ náà lẹ́yìn ó fi di pé gbogbo ń ta owó kò tẹ̀sí lára. ọlọ́ni ìdájọ́ ẹ̀kẹ́nìmọ̀lá kókó nà kọ́ọ́lù lẹ́yìn ìnáka lọ́rọ̀ fún un wà. lẹ́yìn ìnáka lọ́rọ̀ fún un wà. yẹn ní kí kìí ṣe kí wọ́n kà fọ́ lọ́rọ̀ wọ́n wọ́n mọ́ àbúrò sí ìrẹsì ọlọ́run lálẹ́. torí pé láàmú yẹn wà pé àtẹ́m ti jọ̀wọ́ abẹ́rẹ́ pátá. mùnásìkì ló máa máa wúra láìpẹ́ tí wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ kókó búra. ẹnìkan pọ̀ pọ̀ ike kọ́ wá jẹ́ kí lọ lọ tani tọrọ lọ́dọ̀ rẹ̀ kókó búra tó ń fi búra. nínú wa mùnásìkì pẹ̀lú ìbúra yẹn tí wọ́n máa ń wọ̀ ìpele táwọn bá ti kọ́ lọ́n fúnra yóò máa pèsè àbò fáwọn. òní jẹ́jẹ́ ẹni máa rú sáwọn tó mú láfíìsì làwọn. òní jẹ́jẹ́ ẹni máa rú sáwọn tó ọ̀rọ̀ ọyún ẹnu lásán ló ti jáde kò dé ní. ìtumọ̀ àbúrò àbúrò láfíìsì nù. ìtumọ̀ àbúrò àbúrò láfíìsì nù. nísìnyí gbà sí torí pé ní ìṣẹ́jú mùnáfíkì nìkan máa ń parọ́ ẹni tí ń parọ́ mú káàtà láti tún parọ́ mi kó lè bá àti wá àbùkùn rọ alákọ̀ọ́kọ́. ajẹ́rìíṣẹ́ ìrántí ọlọ́run bá ní irọ́ rẹ̀ wọ́n wọ́ọ́rì ajẹ́rìíṣẹ́ irọ́ mi sínú wọ́n fẹ́ fi kọ́ba ìrọ̀ alákọ̀ọ́kọ́. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà lónìí irọ́ burúkú ìbúrọ̀ wà tẹ̀lé kí ló dé tí ìfura ti máa ń kọ́ lẹ́nu ọ̀gá ìgbàgbé àwọn máa fi wá àbúra wọn ni. torí ẹ̀ wọ́n mọ̀ wá sí àwọn èèyàn lọ́nà láti ti tọ́lọ̀ nínú ìròyìn múnáfíìsì ni. ìbànújẹ́ ńlá ni fún múnáfíìsì kò rí pẹ̀ǹsì lọ. tí mọ́sálásí bá lọ fún orí múnáfíìsì ọ̀fẹ́ fàyà ọkàn rẹ̀ ọ̀fẹ́ ti dáadáa. nílẹ̀ èèyàn ṣàánú lọ́dún ìbànújẹ́ ńlá ni fún múnáfíìsì èèyàn mélòó lẹ́sẹ̀ èèyàn mẹ́wàá àti mélòó ẹ̀ẹ́dẹ̀rún òdo mélòó lẹ́yìn ọkàn òdo mẹ́ta orí wèrè lè fẹ́ fà yà ó lè sàárẹ̀ tó di oṣù mẹ́fà lọ́ba sáré ẹ̀ lọ́sẹ̀ ti sẹ́ wọ́n rò ó lòfò ó ní rí lòfò lórí bí ń ṣe alukóraní nìkan ló lè yẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ lọ́ba gbọ́ pé àdúgbò kan tí gbogbo wọn ti jó lóró. ọkùnrin àwọn abá lè ọla, wọn láwọn fẹ́ẹ́ ṣe mùsùlùmí gbogbo olúwa bá tí wọ́n pèsè àwọn ẹgbẹ́sẹ̀ kù nídìí mùnáfíkí táwọn ọ̀fẹ́ tún bá ẹlòmíì lè fi kókè kókò ní sálẹ̀ kó kú dáadáa jẹ jẹjẹ. àwọn òní èèyàn méjì nìkan nípa òní àwọn ẹni tó máa tó máa máa pa ẹsẹ̀ wọ́n máa ti lọ ọgọ́rùn-ún báyìí mélòó lẹ fún wọn ti jẹ ọgọ́rùn-ún áà ah! ẹ àbúrúgbà ló lé yìí o ẹ bá jẹ àwọn àbúrú olórí ni àbí wọn lórí lórí lábúrú. àwọn ọmọ ìmàdínà tẹsẹ̀ ọlọ́wọ́ gbòòrò oníwà nínú ìròyìn wọn ni pé ó ń tẹ́ láti ní wọn o ìnáwó náà àbàdàn ìyá ń tẹ́ láti iṣẹ́ ọwọ́ wọn ọ̀dà. Dẹ́kun náà sì kì í. Ìmúlẹ̀ sì máa mú sí dára. Wọ́n máa mú sí dára káàkiri. Wọ́n máa ṣe oúnjẹ jẹ̀dì. Wọ́n máa tọ́jú ara wọn dáadáa. Ẹ̀ẹ́dì tó ṣe pé wọ́n tó kiri wo gbàgbà mi. ọjà wọn rò jẹjẹ tó tóbi wá látòkè wálẹ̀ lọ́nà tó ti gbogbo ẹ̀tọ́ bá èèyàn lọ́lọ́run dábàá ẹ̀ bẹ́ẹ̀ ni òkútù òfin kòkòrò ńkó lásán tí máa kàkà ní. ọlọ́run máa fún lọ́rọ̀ máa mọ̀rọ̀ mùnẹ́sìlò ní máa sọ̀rọ̀ kó gbogbo ìyàwó ọ̀fẹ́ tẹ́tí bọ̀. Torí ẹ̀ka ẹni tó ti máa sọ pé àtàlẹ́ wá sí eléyìí sínà. Ọ̀rọ̀ lọ na fún wọn sí náà wọ̀. Àmọ́ òtún fúra ti fúra lọ dára ẹ̀. Nínú ìròyìn mùnàfíìsì nù. Tọ́ba rí tẹ́ ń sọ̀rọ̀ yóò rò pọ̀ lẹ́ńdáwó. tó bá rí sẹ́ńtìrà yín yóò rò pé òun lẹ́ ń pera yín bọ̀ wá bájà. nítorí pé tí iṣẹ́ ọwọ́ èèyàn bá da èrò ọkàn rẹ̀ ní da. ìdàdà ẹ̀fẹ̀rẹ̀ lọ́rọ̀ ìfẹ́ ẹ̀dùnkún lọ́rọ̀. gbogbo ọba tí iṣẹ́ ọwọ́ ọba bá da èrò ọkàn náà máa bá lọ. mùnàfíìsì nínú ìròyìn wọn máa ń sọra wọn má bàjẹ́ wọ́n máa fọra wọn má wọ́n máa wọ káwọn kọ́ àwọn dáadáa lọ. wọ́n á sọ fún ọkẹ́ túbà sẹ́ǹsì ọ̀dà ẹ̀dì mùsùlùmí eléyìí báyìí tí ẹ bá lọ kú lórí ẹ̀ orí bú ni. olè rárá àwọn akọ kódà jọ náà ó rí pátá bá jókòó sí pátákó gidi tí ń fẹ́ sí wa àwọn ọmọ wò ọ́ránṣẹ́ ní náà bẹ́ẹ̀ ni ìdáàbò ti máa wúra ara wọn àní wọ́n sọ fún aláyé ànábì sallallahu alaihi wa sallam pé ta'ala yastaghfir lakum rasulullah ẹ máa bọ̀ kánà bí ọ̀tọ̀rọ̀ àforíjì fún yín lọ́wọ́ òòtọ́hùn ọlọ́run wọn torí sọ̀rọ̀ kékeré títa ní ọ̀tọ̀rọ̀ àforíjì fún tààrà. wọ́n ní kọ́ni nínú wọ̀nyí wọn ló gbéra ga ọ̀nàfẹ́ ti máa wọra wa ẹni tó tó kí ni kí ti mẹ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ làwọn ọ̀nàfẹ́ kékeré. هناك في اهو الواو اهو الواو واتي ما قلنا له هناك في الواو يوتي ما قلنا له هم الذين يقولون لا تنطقوا على من عند رسول الله حتى ينظروا من أوضاع الزبلين أمرته ebi ọ̀pá wọn kó túká ebi bá pa wọn dáadáa wọn túká kó lẹ́yìn rẹ̀ wọ́n lọ wá sẹ́kọ̀. olóòtú ìsìlá wọn náà ti ti wọn ọmọ lọ lárí àwọn rò pa làwọn lárí wọlé lẹ́sẹ̀ kọjá ìmọ̀sálà wá sí wọn lọ́wọ́ wọlé ìsìlá nìkọlá àbọ̀tẹ́ ìnàlá ọ̀hún fún ọmọ kankan olóòtú wọn. ìgbéraga sí pọ̀. wọ́n máa wọ pé èèyàn yẹpẹrẹ gbogbo ẹjọ́ bá ti jẹ́ àwọn nìkan lè yà هم الذين يقولون يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون أكرمكم الله nínú ìròyìn àwọn anábìkì ni pé òbílẹ̀ jẹ́ ni wọ́n wà òbílẹ̀ jẹ́ ni wọ́n wà tí ìbá tóbílẹ̀ jẹ́ kí ló dé sọ́sọ́ tó mi ọ̀gbọ́dọ̀ jáde lọ́gbìn tẹ́lẹ̀ wọ́n ní kí n jókòó kí n gbà kálí torí kíni wọ́n fẹ́ bá wà sá ọ̀fẹ́ gbàsà bàbá ńlá rẹ̀ lárugẹ àmọ́ kí mi ò jókòó kálí wọ́n ní ọmọ ayé àwọn atáyà nìyẹn. ayé òun lọ wá lẹ̀ ṣẹṣẹ kémi ọmọ lọ bí ṣẹṣẹ mi ẹsẹ̀ mọ̀ pé báyìí ti dàbí pé bó ti ọ̀jẹ́ bàbá fọgá ẹni ọmọ jáde bàbá tílọ̀ ẹni ọmọ jáde bàbá ọlọ́kadà ẹni ọmọ jáde bàbá títà ẹni ọmọ jáde àwọn ẹ̀yẹ lẹ́kọ̀ọ́ ọ̀rìndọ̀ ẹni kan máa lọ lọ́sẹ̀ tẹ́ pín ẹ̀kọ́ lẹ́lẹ́ àtàkàrà yìí àbí àmàlà àtọ̀bẹ̀. àwa ní ọ̀bà yìí jẹ́ ní ẹlẹ́yìn ní kọ́bà yìí jẹ́. àwọn kọ́bà yìí jẹ́ làwọn èèyàn yìí wọ́n náà tó ọ̀pá oníwèé máa yẹ jẹ́. mọ ọ̀gbìn jẹ́ làwọn ọ̀bà yìí jẹ́ wọn. ẹ dákun. níbi òní mùsùlùmí sọ pé nítorí kó lè lè rí yìí sẹ́nìkan ọmọ lọ́dún tẹ́tẹ́. Nàá wọ́n ti ẹ̀sìn ìmáàmù amáàlì rahim ọ̀gbọ́n àwọn ìbílẹ̀ rẹ̀. wọ́n ní ṣé àdìmọ́ àkàlẹ́ ní ọdún mọ́ àwa ni ò kì í ṣe pé ká tó láti ara yìí ìpè káwọn ló ń fún àwa mùsùlùmí bá àdìmọ́ àdìmọ́ lọ́dún tẹ́ńdì ọdún mọ́ àmọ́ àmọ́ àlè kékeré ń jẹ́ bẹ́ẹ̀. ẹ ẹ̀bọ tọ́lọ̀ ọba àgbà sọ̀rọ̀ ọlọ́ni bẹ́yìí bá ọbẹ̀ yẹn tó sọ̀rọ̀ ẹ̀ fẹ́ni tẹ́sírù fìlọ̀ wà bẹ̀tẹ̀wò mi nfọ́bù nílá wàzúrù mọ́ọ̀hà kẹ̀kẹ́rọ́ làálẹ́kùn tẹ̀síhù ọlọ́ni tẹ́ bá ti parí sọ̀lá ti dùn wà ẹ̀yà ẹ̀ má ti kàkánú mọ́tíláṣí kálukọ́jáde kálukọ́jáde ẹ̀fọ́ kánú ilẹ̀ kálukọ́ bá ti tẹ́rẹ̀ lọ ẹ̀ máa wá níwájú lọ́lọ́ ẹ̀fẹ́ ta ẹ fẹ́ máa rí ṣe ogún rẹ̀ ẹ máa tẹ̀rẹ́ tí ọlọ́ ezekeke ti ogún fẹ́ẹ̀sì mara fẹ́ẹ̀sì kọ́ fẹ́ẹ̀sì rọ̀ ọmọ afọ́nkan ṣọ́ọ̀pù rẹ ọmọ afọ́rísí ní ṣọ́ọ̀pù ẹlòmíì àwọn òbílà ọba fẹ́ máa tà ọba máa rí ṣe máa tẹ̀rẹ́ tí ọlọ́ lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́ bọ̀ ọ̀gbà pípa dínkù kálí lọ́jọ́ ọdún mọ́ àwọn afọ́nra ara wa táwa láwa ti di ẹlòmíì lọ́nà.

ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون tọ́ba ni ẹ má ṣe bàjẹ́ má lókè kẹ̀ ẹ kóró yẹ pàtì ìbàjẹ́ lásán kí ni jẹ bẹ̀ yọrọ lásán òrò òrò kí ni jẹ bẹ̀ òrò lọ́dà ọ̀rọ̀ lọ́dà bàbá jẹ òrò ló pèsè ń jẹ pọ̀ lára ọ̀fá òrò ní ọ̀pọ̀ ọ̀fá òrò lọ́ra mọ́tò ọ̀fá òrò lọ́kọ́lé ọ̀fá ọ̀yẹ̀kẹ́yìn ọ̀lọ́pàá rẹ̀ wọ́n kì burúkú kan àdá máa fi tì sẹ́yìn nípa abẹ́yẹ ọ̀pọ̀ ọ̀dà pé iṣẹ́ àwọn àti ṣiṣẹ́ láti parẹ́ fa ẹ̀ dáhùn ẹ̀rí kàmbẹ̀ ẹni ọ̀pọ̀ kẹ dáhùn ẹ̀tọ́ ọlọ́ọ̀fẹ́ ẹ̀rí parẹ́ ọwọ́ àdàbí tàbí ẹ̀ máa ń jẹ́ tí ẹ̀ máa ń bọ̀ wá sí sẹ́yìn ẹ̀ ní rí mùsùlùmí kàkà nígbà tí gbogbo èèyàn lóró báwọn mọ̀ láti fi ṣe máa ṣẹlẹ̀ wọ́n fẹ́ ní tẹ́ńtẹ́. tẹ̀tẹ́ǹtì funfun tọ́lọ̀ dúdú lọ yẹ. ẹ̀yin lẹ̀ wá nígbà tó bá gbàrú òní sọ fún òní wọlé onílélẹ̀ òní gbà. àkàrà fún mi wá tẹ́ ẹ bá sọ fún wọn pé ẹyẹ yẹ pátì wọn ní rárá o àtàyè ti là wá o ọlọ́run ọ̀bà yìí jẹ́ sí kan yìí fura èyí tí wọn fura wọn ti fi bá akramakumullah inú ìròyìn wọn ni nínú ìròyìn wọn òun náà ní kí wọ́n rò pé táwọn bá dá akẹ́kọ̀ọ́ ẹnu àwọn jọ ó tó láti pàmọ́lẹ̀ ọlọ. èyí tí àwọn mọ̀nàfíì máa lérò yìí. wọ́n lórí tí wọ́n pé àwọn yìí sá ẹsẹ̀ ẹsẹ̀ ní ní ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ lẹ́yìn yàmùyàmù rẹ̀ ní different way irọ́ lẹ́la tẹ́tẹ̀rún yàmùyàmù bá tó wá sí rélùwé wọ́n gbà ọ̀ dáadáa. torí di ẹlẹ́yà fẹ́mọ̀kùnmọ̀lá rélùwé lọ́nà náà. ìbálẹ̀ ọwọ́ lọ́sẹ̀rẹ́ bá ti wọ́n ti ní dáadáa gbogbo wọn ti gbàgbé báwọn wá lé ayé. àní ìlú kọ̀ọ̀dà. yàrá fún lóògùn tètè náà àwọn náà ti rò kọjá sátọ̀ ẹni máa rìn lọ lọ́sàn-án wọ́n kà dábàá fún yín tó bí àwọn àdáàrí bí wọ́n ti pè owó dé kàkà. wọ́n lè ta ẹgbẹ́ lọ́sọ̀ lọ́dọ̀ pé kálukọ́ wa ń dọ́sà lọ kìnnìkọ́ kìnnìkọ́ wọ́. أعوذ بالله من الشيطان الرجيم أنا بقول لي يا الله يقول لي يا الله أنا أقول àwọn oníṣẹ́ náà tó kéde lọ gbogbo láti ṣe. Ẹ̀hẹ́ kí ni burúkú kan bọ̀? Àkàrà màkàrà wá wọ́n ní nílùú kan bẹ̀ wọ́n á ní lọ́dún náà wọ́n á ti oró wọn tí wọ́n ti. àwọn mùsùlùmí àwọn àtìrà ọlọ́bọ̀bà torí pé lọ́dọ̀ ní oòrùn wọn kìje yóò ṣe kéré kan ọ̀tá ó ti gbogbo ọjọ́ tó máa lọ ó ti àwọn sọ̀dọ̀wọ́sọ̀ sọ̀dọ̀wọ́sọ̀ pẹ́ẹ́tì ó ti lọ́wọ́. wọ́n á lọ bọ̀ bàbá tẹ́lẹ̀ ń sìn ọ̀tún gbogbo ọba tẹ́lẹ̀ náà lẹ́bọ̀ ni wọ́n lẹ́bọ̀ níyọ̀ nìkan láàdì ni wọ́n tó ọba lọ bọ́ba ìwọ ọba àwọn ẹlẹ́dẹ̀ẹ́ ti yàn sínú lábẹ́ yìí ìdáhùn àwọn yìí láwọn fẹ́ ṣe yóò di wa lọ́wọ́ ẹ̀sìn tiwa àwọn òṣìṣẹ́ tí wọ́n ń tọ́ka rí káfí díẹ̀ nìkan lọ́wọ́ àbẹ́kẹ́ bá wa wà kẹsẹ̀ rìkì àràtà ni ó tún kẹsẹ̀ bíbàjẹ́ lọ́ba jẹ́ o ọba bàrà ní tẹ́lí ohun fẹ́ mùsùlùmí lò tó ń tẹ́lẹ̀ báyìí. lọ gbogbo yìí àtòtì nìyí ẹsìn àtòtì ohun ọ̀fẹ́. agbọ́dọ̀ sọ̀rọ̀ ni báàbá sọ̀rọ̀ ayé ọ̀sẹ̀ fún báàbá sọ̀rọ̀ èkó ọ̀sẹ̀ dáa. mo rò pé ẹni báyìí ti dáa báwọn fún wa báyìí. ẹgbẹ́ mi máa ń ta mílíkì báyìí. Dédé ẹgbẹ́ ilé àrùn mọ́tò lónìí. Ẹ̀ríkà yìí ti dáadáa. Dédé ẹgbẹ́ ilé àrùn mọ́tò lónìí ti lọ lọ́pẹ̀. Ẹ̀wù bí táyé dáadáa dé. Dédé ẹgbẹ́ ilé àrùn mọ́tò lọ́pẹ̀ ní ìsìn. Gẹ́gẹ́ bí ẹlẹ́wọ̀n pátá àwọn olùkọ́. Ẹ̀wù bí táyé dáadáa dé. Ọba wa sọ pé ọ̀fẹ́ rí mùsùlùmí nù ìlú tó tẹ́lẹ̀

ọmọ ọgbà wà sábàbá ńlá lábẹ́ oníjẹ nǹkan ọ̀pá lẹ̀ gbogbo ọmọ ọdúnyọgbà ọ̀nà olóńgbà. títí ọlọ́pàá fún mi máa mọ̀ pé ẹ dáhùn wá àdúgbò sẹ́wọ̀n pé ẹ tó ń gbé ọ̀bá sára ìsìlám náà torí yìí láì. bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ wọ́n máa fẹ́ báwa ti kò lè ṣe tètè. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون إنت ولا تسلمه والله الله بلده torí tí wọn bá dáadáa ti wá láàmú ọkọ tàtàgbẹ tọrọ pọ̀lọpọ̀ dáhùn sí ìsìláàmù dáhùn láti kí làwọn ibi tí ẹ̀yin ti ń gbìyànjú kọ́ mọ́ wò òun ọ̀mọ̀ lọ wo lẹ́yìn. àwọn kan ní máa jẹ́ kí mùsùlùmí ó ṣe mú nítorí pé wọ́n lọ bá àwọn tó wà pò wọ́n máa sọ fún wọn pé gbogbo olú àtàwọn babaláwa sáńpé lárúkẹ yẹn cultural heritage it has nothing to do with religion tó àtàwọn babaláwa tó àwọn kan wá ti dé nínú yàrá ẹgbẹ́ mi àwọn mùsùlùmí tó àwọn mùsùlùmí tó àwọn ọmọ òní ọ̀nà ọ̀fẹ́ ti tọ́wọ́ àkókò àwọn ẹ̀sìnlẹ̀ fọ̀ǹtàmẹ́ntàlì àbí òye wa ẹ̀ẹ́dẹ́ ti kúkúrú bí àwọn Boko Haram tó àwọn ẹni wọ́n fẹ́ wá ọ̀nà tó fẹ́wọ̀n àtàbàbà làwà ẹ̀kọ́ parẹ́ kí ló burú mọ́ àtàbàbà làwà wa ẹjọ́ tó máa ṣe nígbàdàn sí ó láwọn àtàbàbà làwà mẹ́ta sí lárugẹ fọ́nfọ́n ìlànà ìṣèjì Ìbàdàn Sẹ́ni kan wọ́n ti òkè Ìbàdàn náà. sì ń sẹ́rẹ̀ wọ̀. O kìí tètè ní sáyì. Oúnjẹ sáyì bẹ́ẹ̀ àtàbàbà láti wá lóru. Ẹnìkan bàbá àti tètè wọ́n sì pè lálẹ́ àti ọtí bá jẹ jẹ. Àlàájá ó ti ta dáná jẹ. Ẹnì lẹ́kẹ̀lẹ́ fi bá pọ̀ lọ́sánà tí nǹkan wọn fi dúró tí ó fi tán tó tó wà kọ̀kọ̀ sọ bẹ́ẹ̀ ìwọ ló ń gbé lárugẹ. àwọn òbí lẹ́nu ẹ̀ ṣe sọ ọ́nà ọ̀jẹ̀. torí ìdí eléyìí báyìí. tó bá wà padà wá sáyé ẹ̀yìn mùsùlùmí yóò mọ̀ sọ́n kókó yẹn tó àgbà pẹ̀lú gbọ́mọ̀ kókó àti ẹgbẹ́ mi yóò jẹ́ kókó Abẹ́rẹ́ rẹ̀ lọ́wọ́. Ṣé bá wà lọ sí ọjọ́ tó ń bọ̀ ní bá wà lọ́kọ̀ bá ṣe? Àlọ́ wọn ń láti mú kékeré ẹ̀sẹ̀dẹ́sẹ̀ ẹ̀kọ́ kàn. Wọ́n ń láti kọ́ kàn. Tó ọlọ́rọ̀ tó gbọ́dọ̀ bá wọn náà sọ. Sẹ́wọ̀n títọ̀ irú ẹyẹ wọ́ lẹ́yẹ wọ́ tọ̀. Ọkọ̀ yóò wà ní ẹ̀yà ẹ̀yà tàpàpà. Àtúrámọ̀kọ̀ mọ̀ àwọn mọ̀nàfíkì wọn ò mọ̀ láti náírà kílé láti jẹ́ sí ọlọ́ọ̀lọ́ lọ́nà. Iye kílé láti jẹ́ sí ọlọ́ọ̀lọ́ lọ́nà. Lábòsí o sá pé rẹ́jì kan bẹ́ẹ̀ lè mi. Ẹnìkan máa bá wa sọ ọ̀rọ̀ ọlọ́ọ̀ bẹ̀. Àwọn ẹgbẹ́ wọn kó dodo ọ̀rọ̀ yìí máa ń tàyà lánàá. Kọ̀ wá bá mi dọ́rí sí làmú. Gbogbo ọ̀nà làwọn mọ̀nàfíkì ọ̀wọ̀ láti blọ́kọ̀ tí ọ̀gá bá kùmà yọ pàkóńdó wọ́n lọ sọ àwọn ilé rẹ́díò yẹn nínú wọ́n nà iye iye láti rí pé wọ́n dá dúró sáájú tó gbìyànjú àti dáadọ́ àwọn ọmọ fún àwọn programu láti kàńtà rẹ̀ àmọ́ kàkà tó wọ́n mọ̀ wá wọ́n irú rẹ̀ wọ́n máa ń ṣe báwọn yẹn lọ́pọ̀lọpọ̀ wọ́n á máa náwó lórí tìrìsì láti pẹ́sẹ̀ bá gbàgbé lé. ìdí nù náà rí pé nílẹ̀ wa ti ọba ẹ̀ lọ́kàn jẹ ìjọba ọ̀rẹ́ ọ̀gáìsì tó mú fún mi so ìjọba rẹ̀kọ̀gnáìsì na ẹ̀sìn àbáláyé bí káwọn ọmọ ọgbọ́n ti ká máa gbọ́ ìjọba sílẹ̀ tó bá gbára rẹ̀ fún ìgbà wá kékeré ó di kọ́ ọmọ tí ó ṣe yẹ̀yẹ́. ẹ tara ti sẹ̀rí àti ṣàpèjúwe. sẹ́mi bá nǹkan sọ́ọ̀tọ̀ rẹ̀ lábẹ́nú pé sẹ̀rí àpapọ̀lọ̀ péré lẹ̀ yóò báyìí. tó ti jẹ́ pé kò nílẹ̀ ká wọn náà. àlẹ́ nìkan sọ jáde ó ní táàsì òun ní kò tó ń wá yìí ní kò wọ́n rí sẹ̀rí àpapọ̀lọ̀ nílùú àwọn yìí. sẹ̀rí àpapọ̀lọ̀ nílùú àwọn yìí ẹnìkan tó sọ ní mọ́tíláṣí kan ní ìlú ńlá nílẹ̀ ilẹ̀ bàbá yìí. ó ní sáàsì òun tó wá sáà oníkóhùn orí àwọn alùpùpù náà wọ́n ráyè ọ̀rọ̀ ọmọ mọ́tíláṣí. ọba hàn ọba sáàsì òun lálójú sáàsì ọ̀daràn. ẹ̀rí pé bọ́rọ̀ bá dá ọ̀rọ̀ nílẹ̀ ilẹ̀ bàbá yìí tí mùsùlùmí bá fẹ́ lọ sí kóòtù kó lẹ́nu ìsẹ́yìn àwà báyìí mo ń kóòtù tẹ̀lé àwà rẹ̀. sọ wọn ní kò bá wa lẹ́jẹ̀ nípa àwa ti ẹ̀jẹ̀ ti wa tẹ̀lé àtijọ́ rọ̀ kò sí wa bá a lẹ́jẹ̀. wọ́n ní ìdídàtẹ̀ lọ́jọ́ máa ń mẹ́jọ ọ́ àbíkẹ́ lọ kọ́sọ́márì pàápàá. أما شريعة ممنوع ثلاثة بيرلات وكما صلى عندها تسيتا إقولا وتسيتا شريعة Ìbá kala ti kwara lọ ẹ máa rí ṣẹ̀ríà. Kọ́dà kò sí pé ṣẹ̀ríà rẹ̀ náà kò ní papọ̀ lágbàá lọ sí tí wọ́n sá wá. Èwo wọn fà sandwich náà wọ̀ fún wa. àwọn obìnrin lẹ́sẹ̀ lè ṣe sọ́ọ̀nù rẹ̀. wọ́n mọ̀ máa gbàgbó ìyànjú láti rí wíwé ìsìlámù sí. láti rí báwọn ọ̀pá ìsìlámù rẹ̀. sáwọn àwọn àti ìlànà ọmọdéláṣí lẹ́nìkan wá ń sọ̀rọ̀ ló là ń lọ torí pé àdàmàjẹ̀jẹ̀ ní.

tọ́lá sọ̀rọ̀ ọjọ́ so ẹ̀rí àdá ọmọ odó pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn ilé ẹ̀rọ báwọn ilé ojú táyé ẹ̀dá àwọn ẹ̀rọ lẹ́yìn náà ọmọ ìyá tẹ́lẹ̀. omi wọn lè ti kó àwọn afẹ́fẹ́lẹ́ tí inú báyìí ó tó ní. títà wọn bá ti nà ọ́ dáhùn àpá báyìí àpá àfàyàyà ni. ẹ wá wá wò bí ìdìbò la lọ rí sí àwọn ìyá tẹ́jẹ̀ wáyé. jùmọ̀ àwọn la lọ rí sí ìyá tẹ́ àpá ẹ̀ta wá lérí. lèmọ́ wò ó lọ́jáde síta tó fẹ́ dágbára wò ẹ̀yìn ìyẹn ọ̀yìn ọ̀fẹ́ máa nà yín wò. alhamdulilayi ala ní àmì islam orí ńlá yẹn lọ sí fún akọ̀wé islam. torí di eléyìí báyìí àwọn àwọn ọlọ́fẹ́ dà lóru ẹlẹ́fẹ́ gbàtà ní rẹ̀ láì sáà àti tí ìṣe pé màálù wọn pala tẹ́tẹ́ sá èèyàn la fẹ́ fà èèyàn la fẹ́ fà dáta òun wá nílé bàbá láwo ló ní kẹ́ ẹ máa bàbá láwo ló ní kẹ́ ẹ máa sára lọ́gbẹ́gbẹ́ nínú bàbá náà lẹ́nu ti ti báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ́yà máa bàbá náà ká pààrọ̀ rẹ̀ bàbá ká wa ṣé ọsibítù ọ̀fẹ́ wá wá síbi tiẹ̀ pé ẹ ẹjẹ́ yìí náà ọmọ bàbá ńlá náà tí bàbá ńlá ti ká tọ́ra ẹ tọ́jú ọmọ bàbá ńlá ọdún ọkọ ni ti mo rò ó nígbà tó ti pé bàbá ńlá nínú ìròyìn àwọn òun na ní tí wọ́n bá wá sí ẹsẹ̀ ọlọ́run ẹsẹ̀ bá tẹ̀sẹ̀ máa sí méjì. àwọn àwọn wà ọjọ́ jẹ́ àwọn tó mọ́ àwọn àwọn wà ọjọ́ àwọn jẹ́ ẹni tó mọ́. kàtẹ́ dáadáa láàbù dáadáa sẹ́rí gbogbo nǹkan tẹ̀ sọ ní Islam àwọn nǹkan tó yẹ kó yé ni kò yé ni gbogbo àwọn ọ̀rọ̀ tẹ̀ sọ ó níbi àwọn àlàyé ẹ̀ ẹ̀ àlàyé kó yé tẹ́lẹ̀ òmìnira bá gbà tó kò tó yé. ẹ̀rí àti tí ọ̀dà ti gbàgbọ́ mà àti tí ọmọ gbogbo ọ̀pọ̀lá parí lórí pé ìtàbá bàbá lórí ẹ̀ náà ní ẹ̀jẹ̀ bá wà láti. nínú òròyìn wọn nìyẹn ẹsẹ̀ bá tọ̀ lọ tó bá tọ̀ bọ̀ wọ́n mọ̀ tó bá ta àwọn bàbá ńlá wọ́n ti ń ṣe ní ọ̀nà ìdílọ́dọ̀ tó ta wọ́n yẹ ó kẹ́ tó lè sẹ́yìn bẹ̀rẹ̀. Tẹ̀síṣẹ́ wa sọ ẹ̀kọ́ tó tilẹ̀. Àdúgbò fọlọ́ àkọ́kọ́ àwọn náà gbọ́dọ̀ gbà fọlọ́ orí ńlá fún wa. Tẹ̀rù orí ńlá tó wọ̀ sí fún wa dé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé àwọn èèyàn láwọn alẹ́ lè bá wa yìí. Ẹ̀rì kẹ́kọ̀ọ́ ni ẹ̀bọ ni wọ́n ti bẹ̀rẹ̀ torí orí odò àwọn òdòdó à ẹ máa fẹ́ bọ àtàtà náà kọ́dà ọ̀gá òsàfọ́ra rẹ̀ sẹ́ẹ̀ máa yọ gbàdá lọ́wọ́ àlẹ́ ìfẹ́ lọ́jọ́ kápítà ọyọ kẹfà ìbò dùdú a ọmọ dùdú a dáadáa iná ìfura yìí ọlọ́ba dáadáa là wà ó dùdú ọkọ múra rẹ ẹ adúró tàtà lọ́wọ́ àti ìtẹ́ńbẹ̀ ọ̀. wọ́n níbẹ̀ làwọn ti wá. wọ́n wá níbẹ̀ nílẹ̀ ti ń tẹ̀ tàbí ẹ̀fọ́ wọ́n níbẹ̀ nílẹ̀ ti ń tẹ̀ bọ̀ lójú wa pẹ̀lú ti tọ́ pẹ̀ wọ́n á nílé ìṣẹ̀ àwọn ọ̀rọ̀ burúkú. wá. Sẹ́mi ló ẹgbẹ́ tàbí ẹgbẹ́ tàbí ọjọ́ tó tà. Ẹ ẹ lè bá wọn ta àyájọ́ ọlọ́jọ́, ìgbà tí islam wá sí alhamdulilah ẹ wò bí islam ti hàn tó lónìí ẹ wò bọ́lọ̀ ti kó àwọn fún bí ẹ bọ́ bẹ́ẹ̀ pé nínú àwọn ẹlẹ́bọ̀ òdò ni kò ní dùn láéláé o ti balùwẹ̀ látàdẹ̀lẹ̀ sí wọn. ọlọ́run yọ bàbá wa ọlọ́run yọ bàbá bàbá wa. ọlọ́yẹ bàbá bàbá bàbá bàbá bàbá wa wáyé àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ṣùgbọ́n kéré lónìí ẹnìkan ó fẹ́ lẹ́nu ní tàkàkù. sẹ́ni kan wá ní gbogbo àdúgbò yìí tẹ̀sí àtàkù. kì í sẹ́ni kàtórí ẹ̀ adúpẹ́ fọlọ́. bọ́lá wọn bá bá ti ṣe ṣe táwọn kan takò lónìí pẹ̀lú òkú ọlọ́ ọjọ́ kan ń bọ̀ tó ní sẹ́pẹ̀ ní kẹ́ńtì rẹ̀ má a ń bọ̀ tó ti bá àmà wá ti bá àtàkù àmà takò fúnfún pẹ̀lú òkú ọlọ́ yọ padà dàtà pẹ̀lú àtàkù ọlọ́ tọ́ bákan náà lẹ́nu à ń sọ pé láyà àwọn sàhábà gbogbo wọn náà pátá tẹ́lẹ̀ wọ́n ti jẹ́ àwọn ọ̀bẹ̀nu wọn ẹni tó náà jẹ́ tọ́jẹ́ fẹ̀ bọ̀ ó sì bẹ́nu ẹni wọ́n ti sínú Islam bọ̀dà àwọn tọ́jẹ́ fẹ̀ àwọn ìṣòro bàbá ọmọ òfin àkọ́ bàbá. àmì mùsàlá ti ní. nítorí pé ẹsẹ̀ bá ti ti ń kórìíra sàábà nàbì Muhammad sallallahu alaihi wa sallam àwọn mùsàlá ti nìyẹn. kókó ní mùsàlá ti máa ń ẹ̀sán àti ìdílé ẹ̀sán jẹ́ àti ìdílé onídùúwọ́mọ́jú. torí bẹ́ẹ̀ lẹ́yìn ọjà tí wọ́n ṣe pàtẹ rẹ̀ kalẹ̀ irọ́ ni. àwọn mọ̀nàfíì yọ̀kọ́ ti rún ọmọ àwọn ìlànà ìlànà àmọ́nú. وما يخدعون إلا أنفسهم وما يشعرون wọ́n kọ́ àwọn sọ lọ́wọ́ bá jẹ́ wọ́n sì ta àwọn olùgbàgbọ́ òdodo jẹ́ ṣùgbọ́n wọn sẹ́ni kankan jẹ́ sí òṣèlú ara wọn. إن المنافقين يخادعون الله وهو خادعهم أو منافق إن شاء الله الله معنا سوا وإذا قاموا إلى الصلاة قاموا مسانا tí mo náà ti bàbá wa wá dáadáa sọ̀rọ̀ yóò dúró tòrò sí tòrò sí. lè má mú ká iná àpọ̀ iná náà ìgbà dá olódìbò jù. yàrá dáadáa ká tó lé ẹ̀rọ olórúkú rẹ̀ ní kọ̀ọ̀tì. ẹ̀fọ́ kọ́lẹ̀ olórúkú kọ̀ọ̀tì nígbà tí a ti bá ti bá a bí. yọrọ nana wọn wá sọ̀rọ̀ lọ torí káàdì ni o gbogbo ohun tí mo náà fi ṣe wọn ṣe torí ọlọ wọn máa ṣe torí káàdì ni. ولا يذكرون الله إلا قليلا وذكر الله nínú sọ̀rọ̀ àtàwọn rárá. ọ̀gá ló tẹ̀ sẹ́rì ńlá pọ̀lì ìlànà. wọ́n yẹn rántí ọlọ́ nínú sọ̀rọ̀ àtàwọn rárá. mùnàfíkì ọjọ́ kan náà mùsùlùmí kò sì jọ́ kan náà wọ́n kẹfẹ́ rí. yọ́ bá lọ láàrin láàrin àti kófòrò náà. مزرزرين بين ذلك لا لا هؤلاء ولا لا هؤلاء wọ́n máa ṣe nílà yìí lónìí láàrin méjèèjì ọjọ́ kan náà àwọn mùsùlùmí kápẹ́ mùsùlùmí òṣìṣẹ́ kan náà àwọn òṣèré tó gbójú hàn kápẹ́ tó bẹ̀rẹ̀ rí ṣùgbọ́n tí ẹni kọ́fẹ́ sáǹfààní lọ́nà méjèèjì báwọn mùsùlùmí ti tẹ̀lé rẹ̀. àwọn mọ̀nàfíìsì wọn ò gbádùn. àárẹ̀ ti ń ṣe wọn kò sí wò lọ́sítì. ọ̀sítì kò sí tó lè wo àrùn nìbá. nítorí pé àwọn ọ̀kà ni. àwọn tí náà pè ní àrùn ìṣújú. ẹni ní náà. ogun rẹ̀ òsín bomi àfi nínú àkùrán. àkùrán nìkan ni àyè ti dẹ́jọ́. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون أعوذ بالله الله أسأل إخوانه nítorí pé gbogbo ìjẹ́ bá sọ nípa ẹ̀sìn kò lè bá wọn láàmú. wọ́n mọ̀ fà náà wọ́n lè sọ púpọ̀ lẹ́ sọ kò lè rí bẹ́ẹ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀ àrùn tí ń bẹ fún wa lọ́wọ́. àwọn mọ̀ náà kì í wọ́n máa wò kó gbogbo ẹnikẹ́ni tó bá gbádẹ́ pé ọ̀kọ̀rọ̀ àdà àti àtúnà ọ̀kọ̀rọ̀ àdà àti àtúnà ọ̀kọ̀rọ̀ àdà àti àtúnà ìnáyà ẹ̀ máa pẹ́ ẹ̀sìn mú. àwọn ọmọ àwọn kókò lónìí ni. Bílẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹni tí bá lórí ìwà tí wọ́n wù. Wọ́n sọ pé ọkùnrin lè má mú Akùnrin lè má mú Nítorí pé lọ́dọ̀ wa gbogbo ẹni tó bá jẹ́ jẹ́ àti àtúnà ni mú jẹ́ jẹ́ tó bá sọ fún ẹ máa tẹ̀lé àlùkùránì ẹ máa tẹ̀lé sùnnà àwọn èèyàn ti pàfọ́ lọ ìsìláàmù ni wọ́n ń ṣe ẹ fi òkùnú sílẹ̀ wọ́n sọ pé àwọn ò lè ṣe báwọn òkùnú ti ṣe ṣe. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء سفهاء ولكن لا يعلمون tẹ́lá ní àgbàgbọ́ báwọn yẹn ti gbàgbọ́ wọ́n láwọn ní gbàgbọ́ tẹ́lá báwọn kò ní ti gbàgbọ́ ọlọ́run àwọn gan ló kò ní àwọn àwọn gan ló ní. àkọ́rọ́ kò mọ̀ wá ó tí ó bó làwọn mọ̀nàfẹ́ wọn ò láyà wọn ò láyà. torí ẹ̀ ti dẹ́gbẹ́ tó bá pàdé ní ẹ̀yin tẹ̀ ẹ̀yin tẹ̀ tó dọ́gba máa sọ fún yín pé ara yín làwọn jẹ́ ọ̀kan lọ yín làwọn náà sunna àbíkílẹ̀ ẹlẹ́sẹ̀ alu sunna làwọn náà wọ́n yí dáadáa tó lẹ́bi náà amadu kọ́ọ̀lù àmà. Tọ́lá pàdé àwọn ìgbàgbọ́ àti wọn làwọn náà gbàgbọ́. Yẹ́n ti sọ̀rọ̀ látàbí ẹni. Tọ́lá pàdé lọ́nà yóò fẹ́ ti nítorí pé ọlẹ́bà àti ẹgbẹ́ pàtó bá dáa ní àwọn èèyàn ọgbọ́n dáa kọ́dà alágbájá dáa alhamdulillah kò sóró mọ́. láì máa ń ṣe ọ̀daràn rẹ̀ rẹ̀ ló ti wà. òun ọ̀sán nítorí pé ọlẹ́bà fún ní recognition kìí ṣe tọ̀dọ̀ ọlọ́ọ̀lá wa ó bá ta àwọn ọdún lọ́dọ̀ ṣùgbọ́n yìí jẹ́ àmà ẹ̀jẹ̀ àpàrọ̀ àwọn ohun. àwọn máa ń fi àná wọ́n máa fi ìmọ̀nà tọ́lọ̀ ọba fún wa wọ́n máa fi rà á. ọlọ́run ti sàánú àti ríra ní islam wọ́n wá sọ islam nù lọ bá dà báwo mùnàfíì ti ṣe máa ṣe báwo ṣe máa ṣe níṣẹ́ ẹni ẹ̀dá lọ́mọ ilé ọkọ ọmọ bàbá wa kọ́kọ́ mọ̀ yẹn pé tó náà bàbá wa lọ́wọ́ sóró òun sì pèsè àhà obìnrin níbẹ̀ sọ pé àwọn obìnrin sòrò obìnrin ọ̀gbọ́dọ̀ fojú kọrò bá kí wọ́n ti tún mọ́tọ́ ọ̀bá lọ́wọ́ ọkọ̀ kò burú lọ́wọ́ sí àmọ́ náà wà wà wò tọ́ba ti wọ́n sọ pé obìnrin ọmọ wà fún obìnrin ọmọ wà fún torí di oró àná burúkú àná burúkú. nínú ìròyìn àwọn pé wọ́n jẹ́ ní ẹni tó pé ọ̀rọ̀ tó ni wọ́n máa sọ lójú o. àmọ́tọ́ba ti wà lẹ́yìn ní bí kọ́ bàjẹ́ bí kọ́ dàrú àwọn ọmọ wa wa yóò mọ wá ń yà ọ lẹ́nu ó lè sọ fún gbogbo lẹ́yìn ọmọ kò sẹ́ni tó fẹ́rẹ́ Islam bí rẹ̀ ó sì mọ̀ sí iṣẹ́ tó ń fẹ́ fẹ́ Islam bíbí ọlọ́dún kan ló lè sọ lẹ́sàn án wọ́n bá ṣe tiẹ̀ lọ wọ́n gbọ́ tẹ́lẹ̀ lọ wọ́n gbọ́ tẹ́lẹ̀ lọ ó sì tún amúrò yìí bọ̀ wákàtí àtàlẹ́yìn rẹ̀ ó ní kò tó lórí ibi tó pọ̀ nílẹ̀ gbogbo tó ti dá tó ti dùn nílẹ̀ ìpẹ́ lọ́ọ̀bàjẹ́ ọ̀làwọn bàbá wọ̀ ọ̀hán oníṣàǹṣì ọ̀bá làtàì onítàbá lọ kú lórí ṣàǹṣì ọ̀hán àtọ̀mọ̀tọ̀ lè olórí ikú ńlá yọ májè ọyẹ ọ̀lẹ́ báwọn mọ̀ náà ti ti ṣe máa ṣe torí kọ́rọ̀ sọ́sọ́ lójú yẹn májè ọjọ́ yẹn lójú sínú mẹ́lẹ́nu. قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم الله ní ìkórìíra ti hàn lórí àwọn àwọn tẹ́lẹ̀ ọmọ tí ń tẹ́lẹ̀ ló gbá ya àwọn níkórìíra ta ní ìyàn ọgbà tẹ́lẹ̀ ẹ mẹ́jọ ọ̀yà ìyá rẹ̀. Àwọn ọmọ ti ọjọ́ ní ti ṣe é gbé àwọn ọ̀sẹ̀ kí dáadáa kọ́ ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí láéláé ọmọ wa kọ́ bàjẹ́ ọmọ wa kọ́ burú ọmọ wa kọ́ má dáa báwọn olùwàgbọ́ òdodo. báyìí lẹ́yìn tá a rí ẹ̀ nínú ìròyìn àwọn mọ̀nàfẹ́sì ẹ̀ ẹ̀ kó kálukú wa kọ́ nípinnu láàrin rẹ̀ sọ́lọ̀ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa láti jẹ́ mùsùlùmí lódodo. nítorí pé a lè máa tara wa jẹ a lè máa parọ́ fúnra wa nílé ayé yìí á padà kó nílé ayé lọ́jọ́ kan gbogbo ń tàbí nílé ayé yìí òun náà nìkan ní ọ̀padà lẹ́kù eléyìí tó náà ọ̀rẹ́ lẹ́dàá ó ti tètè rò fún wa. téèyàn bá jẹ́ni tó fẹ́sẹ̀ lójú méjèèjì tí ọ̀tá lóru papọ̀ mọ́ sápà tí ọ̀mẹ́bọ mẹ́fẹ́ sí yọ wà lọ́jọ́ pé ìdàgbé yá lẹ́ni tẹ́rù bá lẹ́ni tí hílà yìí lọ́ọ́ máa tí ò ní báwo lọ̀rọ̀ wọn ti jáde. ìgbà tó ń léyìí gan ó jẹ́ àpẹẹrẹ dáàrí lára àwọn àtẹ́jọ́ ọlọ́ọ̀ lọ́jọ́ gbẹ̀dà òkèèyàn. nígbà tí gbogbo wa tá a bá sá lọ báwọn àtẹ́jọ́ ọlọ́ọ̀ Ádámù alayhi salam Nuh alayhi salam. إبراهيم عليه السلام موسى وعيسى عليهما السلام النبي ومحمد صلى الله عليه وآله وسلم قلنا قد واسع لوقتين شباب قوى النبي تتواجه يتسنى النبي صلى الله عليه وآله وسلم أما قد وصوام وأموام قد أبدا دعوة قلنا نفسي نفسي توجه توجه توجه nítorí pé àwọn náà máa kí ni tọ́lọ̀ wọn bó ti fi ọ̀rọ̀ àwọn lónìí. báwo wá là wá tó jẹ́ ike àwa ti tà náà a kì í ti ìrántí ọlọ́ ẹ̀dọ́ ọlọ́ọ̀tọ́lọ́ dá tọ́pa láti kọ́ máa jọ́sìn fún nìkan ló ti wá. wọ́n máa kọ́ lọ́kọ́ tó ti dé àwọn ẹ̀ńsà ìlà ìyàwó tó. ìdálẹ̀ náà àti èèyàn nítorí ìkàmì yàtọ̀ sí kí n lè bá a máa pa wọ́n láti ẹ̀sìn kan ọjọ́ sẹ́fọ̀. ọlọ́run ti pa wá láti ẹ̀sìn kan ọjọ́ sẹ́fọ̀. ẹni tó gbọ́dọ̀ gbà àwọn ni wọ́n ń pè ní mùsùlùmí mọ́mì àwọn ni wọ́n gbọ́ tí wọ́n gbà àwọn ni wọ́n ń pè ní káàbìrì mùṣírikúnà múnàfíkù. akramakumullah lẹ́yìn ìgbà tó lọ́n ti wá rán ìlú Muhammad sallallahu alaihi wa sallam táwa táà sì máa ń ké gbogbo ẹni tí bá ń bẹ láíláí láti dọ́jọ́ lọ sí sí ní ìránṣẹ́ rẹ̀ títí dọ́jọ́ gbọ̀dà òkúyà àlùmọ̀ ànábì náà bọ́yọ̀ àbọ̀kọ́ àbọ̀kọ́ àbọ̀kọ́ àlùmọ̀ ànábì làwà wa. olóyè lè dá wa ọ̀wá ti wá lálùmọ̀ ànábì tó ti pé gbàgbà ó fi wá lálùmọ̀ ànábì nǹkan kan yẹ wa bí ike gbàgbà bá ti láti àǹtí ìsìláàmù a nǹkan ní nǹkan bàjẹ́. lódodo bàbá kan ló máa ń gbìyàn ara àyà kan lèyàn ti máa jáde ìlú ìlú kan lèyàn máa jọ máa bẹ àtàkàn máa jáde àwọn bẹ̀bẹ̀. sèwárì islam òun jẹ gbogbo ní bá lórí ẹ tó bá gbogbo ní bá sí nǹkan yẹn ọ̀dà sí nǹkan yẹn lè fa ìpalára fún ọ láyé àkóbá fún ọ lọ́la islam máa ń lé wọn kúrò ní òkè rẹ̀ torí ẹ̀ lẹ́yìn ìjà nígbà tí a ti islam tó dé wá bá wọn ní mọ́níkà ẹ̀rí kí islam kò sọ fún wa ike dàbí ẹ̀ jẹ́ máa jẹ́ máa jẹ́ máa wàrà rà fún mi aṣọ tó jẹ́ pé ẹni tẹ́ ẹ máa wọ ọ̀pẹ̀tẹ̀ ayé yóò jù bóra lọ ẹ má dàgbà bóra báyìí òun ni ẹ máa rìn tẹ́lẹ̀. ìsìláàmù ti wọ́n lẹ̀ lórí gbogbo ń tọ́gbà lọ́dọ̀ wọn tó dáa ṣùgbọ́n gbogbo ń tọ́gbà lọ́dọ̀ wọn ti pọ̀ dáa ó ní wọ́n pàtì ó ní wọn gbọ́dọ̀ sọ pé ọlọ́run méjì mà yọ ṣàkóso ni ó ní wọn gbọ́dọ̀ gbọ́ jíbọn ọkọ̀ ẹ̀ má nítorí pé ó ṣẹ̀dá àwọn bàbá wa àkọ́kọ́ òun náà lọ́ba tí wọ́n gbọ́dọ̀ máa jọ́ tẹ̀sẹ̀. ìsìláàmù ti tóbi yé wọn a kì í pẹ́ lómi yàtọ̀ sí Allah a kì í pẹ́ lómi yàtọ̀ sí Allah a kì kan dáadáa lọ́sọ̀dọ̀ lómi yàtọ̀ sí Allah a sájà ní kankan yàtọ̀ sí Allah gbogbo òòsà gbogbo nǹkan tẹ̀sí lẹ́yìn Allah ìdájọ́ wọn ni kẹ́ kẹ sọ wọn dànù kẹ kókó láwùjọ kẹ tètè kọ bọ bọ tuntun ọba tó tẹ dára yín ọba tó léyìn ọba tó ti rẹ náà padà sí. a rí i pé ọba wọn lára kò rọrùn rárá sallallahu wa sallam ní torí délé wọn ọ̀rọ̀ dàgbàgbà nílùú maka débi pé tí bá tó bá tó sọ ní gbangba ipò ìjọba ìsìláàmù ọ̀dà tí wọ́n máa rí sẹ́lẹ̀ ó fi júwe fáwọn rẹ̀ wọ́n hijira lọ sí abẹ́jà lẹ́yìn rẹ̀ ó tún ní kíkọ́ àlùkò ọmọ hijira madina kó nǹkan alára kó gbogbo èèyàn wọ́n wọ ní islam àfọwájà àfọwájà kò sí tó dẹ́kù kó kèfèrí láti mú ní madina ìdí nì tó fi dẹ́kù àwọn ẹni tí ọba máa ti kèfèrí sí ní madina wọ́n yí padà wọ́n sọ̀rọ̀ ní wọ́n fi hàn ayé báwọn ka islam ṣùgbọ́n ní pàápàá ìṣe lọ́wọ́ àti wọn ṣùgbọ́n àná lọ́wọ́ àná àtẹ́lẹ́ ó gbé ẹ̀ tó pọ̀ pẹ̀lú àwọn fún ọgbà ìsìlámù tọkàntọkàn anábì ti ṣe débi tọpọ ìdí nìyí ló fi jẹ́ pé iye èèyàn tó ṣẹ́kù tó jẹ́ mùnà wọ́n kéré púpọ̀ ìdí nìyí ló fi jẹ́ pé ó kọ́ wọn kò sí tí wọ́n lè fi pamọ́ sọ́dọ̀ èèyàn lọ. wọ́n dá pọ̀ wọn fún sàhábì Hudayfa ibn al-Yaman radiyallahu anhu. sẹ́yìn ilé anábì sallallahu alaihi wa sallam ọmọ mùnà fi mùnà fi ṣùgbọ́n kò pa láti fi kún ọmọ pa wọn. ọ̀dọ́rọ̀ sọ pé ayọ̀ lẹ́dí ilẹ̀ àmọ́ yá ayọ̀ lẹ́dí جاهد الكفار والمنافقين واغضب عليهم ومأواهم جهنم وبئس المصير ọlọ́run bá ní kọjá àwọn mọ̀nàfíkì àwọn kẹ̀dẹ̀rẹ́ àti mọ̀nàfíkì lógo àti pé kò padà sí wọn ìnira jahana kó fúnlẹ̀ mọ́ ẹ̀ kó padà sí wọn nínú jahana. wọ́n ní ogun jáná bí ọjà ogun táwọn kẹfẹ rí ìdá ọ̀pọ̀ ọ̀pá ni wọ́n fi máa jà wọ́n lógun. ogun táwọn máa jà wọ́n múná ẹ̀rí ẹ̀rí ọ̀rọ̀ tó àwùjáde tí ọ̀nà ti jà múná gbogbo rẹ̀ sẹ́ni kókó á fi àwọn ẹ̀rí eléyìí tó ọmọ mùnàfíìsì mùnàfíìsì àmọ́ kò ní kọ́ pa wọn torí kọ́ lọ́wọ́ ní pa wọn ọlọ́wọ́ ní pa wọn. ayé máa yẹ lọ. àwọn mà tó ń ti gbogbo àpẹẹrẹ tá a fọ àdìdá pé wọlé abájá náà àdìdá. tó bá fọ wa àbófin wa. kéèyàn wọ́n sọ pé mùnàfíkì lọ wọ́n kà sí ìsìlámù ọ̀bí ayé wọn ẹsẹ̀ mùsùlùmí ọ̀ alihamudulilayi. àbí ká ká mẹ́tì ìṣesí kẹsẹ̀ rí bí ẹni tí sọ̀rọ̀ bí ẹni tí ṣe égún bí ẹni tí ṣe ọ̀tà bí ẹni tí ṣe ṣàgó bí ẹni tí ṣe ọ̀gbọ̀n bí ẹni tí ṣe ṣe. èsì tó wà máa ńlá ńlá. a fi tẹ̀rẹ̀ a fi tàkùn fún ìpínlẹ̀ mùnàfíkì ni ọ̀ islam ò ní ká dáná fún ọ islam ò ní ká bẹ lórí o tá a bá dàgbà látàrí tó túra rẹ fún látàrí pé àfiwá rẹ àti rẹ àti dàgbà islam ò ní ká dáná fún ọ. ìgbà tí ọmọ mọ̀nàfíkì kan tọ́wọ́ bá nàbí ọ̀dọ́ ọlọ́mọ àlùyọ̀ àlùsẹ́lẹ̀ wọ́n ní abdullahi bá wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́lọ́ náà ọmọ rẹ̀ abdullahi. òun jẹ́ mùsùlùmí gidi ó ní ìrìn àjò sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn aburú tí bàbá ọ̀sẹ̀ yìí ó lè jẹ́ kó wù yín láti ẹ̀ pa èmi ni ẹ jẹ́ pa. nítorí pé mi ọ̀bẹ nìkan nínú àwọn ọmọ ará àbàdínà yìí sẹ́gbẹ́ kéèké kí aburú kan bàbá rẹ̀ bìtò tó ti kó lórí ikú ni bàbá tó bá yẹ kẹ́lò mi lẹ́ba ní ọ̀pá ìní lè mú mọ́ra tó ti máa wọ ẹni náà rà lẹ́yìn ìgbà tó bá pa tán kémi náà má fẹ́ pa gbọ̀nsẹ̀. àwọn bá yẹ kẹ́lò mi lẹ́ba ní pa ọ̀sán mi burúburú pé tó wà para rà. النبي صلى الله عليه وسلم قال له فإني أخشى أن يقال إن محمدا يقتل أصحابه tọ́lẹ́ ló gbà mí wọ́n mọ̀ sọ pé muhammadu pa àwọn sàábì rẹ̀. ìdí nu láti fi táwọn ọ̀gá dáná àwọn ọ̀gá mọ̀nàmí abájá ìdáná pé mọ̀nàmí ti náà ń sì wá mọ́lá àní lè àní lè àmọ́ wọn wá fi kàkàkà kọ́ mọ́ rólé ìsìn náà ti nínú islam gbogbo bá fẹ́ islam islam. ẹni tí ọba fẹ́ ṣe islam kó ṣe islam ẹni tí ọba fẹ́ ṣe islam kó má tara rẹ jẹ́. ọ̀rọ̀ ọmọ arúgbó kìkì nínú rẹ̀. akọ̀rọ̀mọ̀ kọ̀ mọ́ wá láwọn ẹ̀rọ ti wá lónìí. àwọn ẹ̀sìn títà rí àtàwọn àwùwà ìhùwà tí táǹbà pàdé lọ́dọ̀ àwọn èèyàn látàrí tí ó ń bẹ nínú àwọn ọmọdé ṣe islam. wọ́n jẹ́ àtẹ̀sẹ̀mọ́pòfin rẹ̀ máa ọba yẹn lọ́kàn jẹ́. nítorí pé sẹ́yìn máa ti gba ìsìláàmù àfi kéèyàn òpòfin rẹ̀ máa èèyàn lè fi rọ́nà lọ. ẹnikẹ́ni tó bá gba ìsìláàmù tí ọba òpòfin rẹ̀ máa kò lè rí ìsìláàmù tí kò lè jẹ́ mùsùlùmí. kò lè rí ìsìláàmù tí kò lè jẹ́ mùsùlùmí. ó dàbí ẹni tó lé mùsùlùmí lónìí kì í sinú rárá rárá. ó sì ti dàgbà ó fi gbó ó fi kúkú láyé. báwo àwọn ẹ̀sùn mi ló kún jọba bá mi ni àbí káàkiri hàdákà káàkiri lọ hàdákà nítorí pé ó ti rẹ ẹ̀sìn rẹ sọ̀nba ṣe oní ọ̀pọ̀ ọ̀dọ̀ mùsùlùmí ó bẹ́ẹ̀ náà ni ẹni àpò mùsùlùmí. tó tún wá lọ sí oyè ọ̀tẹ̀. èwo lọ́jọ́ rẹ̀ wọ́n. ìsìláàmù máa ń gba gbogbo nǹkan dànù lọ́wọ́ èèyàn tó bá gbàdà pọ̀ pẹ̀lú mi. ìsìláàmù ò lè pàdé pẹ̀lú ìṣẹ́gun fọ́lọ̀ kéèyàn sẹ́kù mú kù mí má. àbẹ́ni ẹni jẹ́ yẹ́ ó jẹ́ mùsùlùmí lórúkọ ó sì jẹ́ ní ẹni bá wọn ṣe òòtà látàlẹ̀ wọn.

èèyàn ti di kèfèrí nìyẹn láwọn àlùmí orò làwọn máa ti ń lẹ̀ àwọn ọmọ wa rakata lórí ọdún oró gbogbo ìyàtí ni wọn máa bà pé kọ́ máa parọ́ kọ́ máa parẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọ́ ló ti padà parẹ́ náà. àwọn tó nílùú mi alágbèémọ̀ làwọn gbọ́. gbogbo ìyẹn ni wọ́n wá gbà látàrí pé kò parẹ́ ó lọ sí má mú jẹ́ lé wọn ká sáré sí aláṣẹ wọ́n máa lọ dá nǹkan jọ síwájú òkè òkè tí kì jẹ òkè tí kì í àwọn kúlù tí a ń jẹ ẹ wà òkè sábà sábà òkè òkè àwọn òkè Ìbàdàn wọn o lókè tètè àwọn kòtò fún àwọn àti tiwa. bàbá bọ́tà àti ibi kò ní lè fi òkè tí òfin dọ́kà jẹ nìkan rí òkè tó ṣe pé tí yàrá tó ti kọlù fífọ́ ní ọ̀fọ̀ yà lórí irọ́ lásán. wọ́n ti lè máa kí ọba wa wọ́n sọ pé kíní kan adé ọ̀pẹ lórí o pàtó ọ̀pẹ lẹ́sẹ̀ o òkè ìbàdàn ó pè yí o wọ́n sì ní ọba àdáyé náà àwòdàwọ̀dà wọ̀dà ìlà dáadáa. àdìdá wà dáadáa ó máa ń yà yà lẹ́nu pé islam ọ̀gá ni yorùbá ti náà ọ̀dà tí wọ́n ta àṣà làwọn tí wọ́n ṣe islam islam tọ́lọ̀ tó rán náà sọ̀rọ̀ bá àṣẹlẹ̀ kò tí ìdọ́pọ̀lọpọ̀ lù bó ti ti dé lùmí kò tí ìdọ́pọ̀lọpọ̀ lé ọlọ́dà kọ́kọ́ sára wa ẹ̀sùn ara wa kọ́tà pẹ̀lú àbá àwọn ọmọ tó máa gbẹ́bọ̀ ní àwọn tó máa sọ pé tí wọ́n ṣe náà kò burú jàre kò burú torí pé a ti fún bẹ̀ sábẹ́ culture culture islam kò burú sí culture nínú ayáwó. Islam ti kẹ́ máa ṣẹ̀bọ̀ ló mọ kọ́lítọ̀. nínú mi wọ́n lè sọ pé àwọn àwọn ọmọ odò odò wọn mórí títí wọ́n máa ń pè lọ́sùn níbòmí ibòmí ọ̀pá ibòmí ọ̀yá ẹ máa gbọ́ àwọn àlọ́ tó wà lọ́dọ̀ Yorùbá wọ́n lè sọ pé àwọn odò mẹ́tẹ̀ẹ̀ta ìyàwó ni wọ́n jẹ́ fún sàbàkù ní sàbàkù àwọn ìyàwó rẹ̀ wọ́n yí padà wọ́n bá dòdò á ti ò bá lọ àlọ́pọ̀ mọ́. tó ó wá wá wọ́n tẹ máa sìn wá àwọn dọ́lọ̀. ẹ wá rí ẹ lọ wọ ránjọ ṣùgbọ́n ẹ má débẹ̀ o mùsùlùmí bá wọn lọ bí dájú ṣe kiri kù. wọ́n máa ti wèrè ọ̀sùn òjòkó jẹ́ńlá jẹ́ńlówó ọ̀sùn báwo yóò jọ ọ̀la ìyá lọ́jọ́ tó bá yẹ kó sọ̀ fún ba ìyá lọ́jọ́ jẹ́ olówó oṣù ní ọ̀pọ̀ tọ́lọ́wọ̀ ní ìrọ̀ni lọ́rọ̀ ọlọ́ọ̀nìkan ní ìrọ̀ni lọ́rọ̀ ẹ wá àti gómìnà àtàwọn kọmíṣánná làwọn lọ́balọ́ba gbogbo wọn kò sí di odò níbi táyé láti dé bóòlù náà dé. àwọn òbí lẹ́sìn ní ṣẹ̀fọ́n ọ̀rọ̀ jù. ayé náà ṣe dáa ẹ wá rí i pé ní á rí ọba pọ̀ wọn aláàjà aláàjà náà.

bẹ́ẹ̀ náà rẹ̀ ẹ̀rọ ajé lómi wọ́n lè fáwọn ọdún ọ̀sẹ̀ méjì nígbà dandan. nígbà míì àkàràwọ̀ tó mọ̀ wá àwọn ọ̀sẹ̀ fáwọn ẹ̀sìn ọ̀sà kókó lógbó mọ̀tọ́ là àwọn ọmọ ọmọ ọ̀sà wọ́n sọ fún yọ̀ gbà wọ́n yọ̀ là mo ní oṣù àlọ́ mo ní oṣù gbọ́ igi lásán gbẹ̀gìrì tọ́jú tó bá kópa bọ̀ kò ní sí. ìdí ọba ti òun náà yóò tó ti sì ní ọba kó àpò àpò àpò àpò ó sì bú dáadáa irọ́ ẹnìkan lè kó sàṣọ àbí òkè ṣoṣo làwọn mọ àti lọ. ọ̀pọ̀ lẹ́yìn báyìí. tó tọ́ba wá jẹ́ pàwọ́ bọ́lọ̀ ti sànù àwa bá dúdú dáadáa. ẹ̀rìkì pẹ̀lú ògbó ọlọ ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀fọ́ máa kó ndẹ̀ bọ́ wọn máa ti mùsùlùmí. èyí máa kó báyìí lọ síwájú Islam ẹnìkan ara wọn sánú àwọn tá a gbọ́ pẹ̀lú àwa mùsùlùmí kó náà máa lọ yọ lọ sẹ́bọ̀ kọ́ máa fẹ́ pẹ̀lú wọn lóru kọ́ wá tó wà lọ́sọ́. àbúrò ńlá nílé tí ò sì yẹ kó ṣẹlẹ̀ títí wulẹ̀ òkèrè lọ. torí àgbẹ̀rẹ̀ wọn kọ́ ọlọ́run àwọn náà wa nílùú bomi ẹ̀yọ̀ làwọn máa ń ṣe ẹ̀yọ̀ ẹ wá gbogbo wọn ọba kàwé kọgbà gbogbo pálí onáwọmọdé yọbọyọbọ níwájú ẹ̀yọ̀ sẹ́ni kí wọ́n bá ti dé kó báyìí wọ́n lè sọ fún pé à lọ gba sáà lọ́jọ́ ẹ̀yọ̀ lọ mú sáà lọ́jọ́ ẹ̀yọ̀ tó lè bá a dáa bọ̀ ẹnìkan ń bọ̀ láti lu wọn ó lọ wá bí ó ti dáa lọ sí wọ́n wá sí kótó báyìí kíkọ́ lọ sí bàtà yọ torí lẹ́yọ̀ tó dé sábà lọ sí kalẹ̀ níbi tí wọ́n ya nídùúmọ́ fọ́kù tí wọ́n ya ẹ̀yà yọ yọ sí sábà lọ sí bàtà yọ mo tí o gbà mí o kò ní gbọ́ kí ni ó gbọ́ sí èrè lásán ọ̀dà ìdúpọ̀ ọmọ tó rí àdúgbò ẹ̀kọ́ lọ́jà máa tẹ́ bá wo ìṣesí ọmọ Yorùbá ìhà tí wọ́n kọ tẹ́sìn nbùkátà kárí àwọn ẹni tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run ní gbogbo olùkọ́ kan tí wọ́n ò ní jó fáwà. nítorí wípé ìwọ̀nba díẹ̀ ní pàápàá ìsìlámù kí yáwó jẹ́lẹ̀ Yorùbá wa yìí. àwọn ẹni tí wọ́n ti kọ́ nípa ẹ̀sìn Islam. àwọn ẹni tó ti kọ́ nípa ẹ̀sìn Islam náà ń pè láwọn àbá àbá ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n mọ ìdè lárúbáwá níwọ̀n bá dá wa ṣùgbọ́n ọ̀pọ̀ ọ̀rọ̀ wa wọ́n mọ nípa tẹ̀wọ̀kì tẹ̀wọ̀kì ni kókó ọgbọ́dọ̀ máa tẹ̀wọ̀ sí i bẹ́ẹ̀ náà mọ̀ ọdún mẹ́tàlá sápò nànà bí ṣe máa kà tẹ́sí ṣe yẹn lọ síbi tẹ̀wọ̀ sí i ẹsẹ̀ lọ́ọ̀lọ́ọ̀lọ́ kan ẹ má dàlú papọ̀ má dà papà. à ń bò ká dà ní gbogbo olóòlù láìrí àwọn ọpọlọ kẹ́kọ̀ọ́ tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn tí wọ́n ò ní jọ́ọ̀rì àwọn tí wọ́n ò sì ní jó tó àwọn. nítorí wípé eléyìí ló lè jẹ́ ká rọ́nà lọ lọ́dọ̀ ọlọ́wọ́ rẹ̀ wá wa. káwọn ọmọ wa sàlàyé ó sì má bìlà pẹ̀lú àìkọ̀ àwọn èèyàn tí wọ́n máa tẹ́tí gbọ́rọ̀ àwọn. nítorí àwọn ọmọ tó yọ̀ máa fún àwọn ni nítorí pé àwọn burúkú wà lọ́wọ́ wọn tó ta ọ̀rọ̀ tó bá ń bá wa tó wá bá tó bá ń bá wọn sọ ó wà wọ́n bá wọn ní bú. kò sì bú yín ètò yẹ kí ẹ ṣe ní sọkọ yín ètò yẹ kí ẹ pàtì ní sí yẹ yín torí kálíkà torí rè. àwa tá a kọ́ kí ó náà tọ́lọ̀ ọba tó fi lè lè sábà bí kátàrà rẹ̀ káfí mànà àgbọ̀dọ̀ dábìlà sí o. agbọdọ dábàá láti àti ọmọ pè wá lọ síbi ẹsẹ̀ ọlọ. kọ́rọ̀ wọn wọ́n dàbí etí yorùbá gbàgbé àwọn kòrò máa jẹ lọ́wọ́ ó ní ojú ọ̀la tọ́wá jẹ́ báwọn a máa kú tá a máa tá a máa wọn láì gbà. kí nítorí ẹsẹ̀ lè dẹ́kun lọ mú kẹlòmíì tó nàmbá lọ bọ́rọ̀ kọ́mọ lọ mọ́ kí ni bá yẹn sọ lásìkò di rákà mẹ́jọ ni àbí wò ó sọ bí yorùbá bá ti nù nígbà tí wọn fẹ́ sọ ní gbogbo kárẹ́ ní sọ bá wa sọ̀rọ̀ ká sì gbárùkù eléyìí ó mú kí ẹ̀sìn òdodo múlẹ̀. yóò mú kí ẹ̀tẹ̀jẹ ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ìdálóró papọ̀ mọ́sápà ó di nǹkan gbàgbé ó di tàtà láwùjọ wa. àwọn ẹgbẹ́ dájúdájú nídìí ẹ̀sẹ̀ kí wọ́n ti yá síwájú lóṣooṣù nídìí ẹ̀sẹ̀ wọ́n mọ̀jẹ̀ múnà àgbẹ̀. èsì sì máa fọwọ́ ti múnà ti pọ̀ ọ̀nà àti ìgbéyàn lọ jẹ oyè ẹ̀sìn kan lọ́dọ̀ ọba tọ́ba àti bàbá nìkan ti oyè àkọ́kọ́ wọn ti oyè ní ìpàlà oyè báwo ẹ dábàá ti oyè kẹtẹ́ ẹ̀ máa jẹ ní ìpàlà tí Islam bá jẹ oyè wo làá máa jẹ tẹ́lẹ̀ máa mú oyè náà kéé máa ṣe oyè responsibility ojú ti sọ pé àdáni ẹnikẹ́ni ojú lè máa mú ẹsẹ̀ lè máa mú ẹ má jẹ lè máa mú ọ̀sẹ̀ láti tẹ̀lé máàmù yóò di orí fún ní ọ̀pẹ̀ wù lọ́rọ̀ ẹ̀wù lọ́rọ̀ ẹ̀wù rẹ̀. àmọ́ tó wọ́n tẹ̀lé máàmù tó wà ní kọ́kọ́ ọkọ̀ àtàlẹ́ mi ọwọ́ bẹ́ẹ̀. àpèlè máàmù ti dẹ́kun pé tọ́ba náà ti kúkú bá àpọ̀jù sọmọ́. tọ́ba kàbájà ó ń di lílá sí ma lẹ́nu. ṣé ó yẹ kọ́ pàtì àbí ọ̀yẹ́ kọ́ pàtì? àwọn àwọn ọmọ bẹ́ẹ̀ bá máa bá bẹ́ẹ̀ bá máa bá àti ti kìnnì kan bó kìnnì kan lọ́wọ́ fún bàbá bẹ́ẹ̀ ní yọ̀yọ̀ láì fún kìnnì kan. ẹ ti lè má mú yẹn mẹ́tẹ̀ lè má mú. tọ́ba tí wọ́n lọ joyè lọ́dọ̀ ọba ní ọjọ́ ọjọ́ àbájá tẹ̀lé ọfi ọjọ́ lè má mú ọfi ọjọ́ tẹ̀lé. ìwọ̀n bá ló ètò òsì náà. torí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tí ò ẹ̀dúró dédé ẹ̀yin kẹ́kẹ́ bí aṣáájú. ẹ mẹ́jọ jẹ́ pé ara níjàmbọ́ gbà wọlé sí sábàrà. eléyìí jẹ́ tàwọn aṣáájú. àkàrà wà fún ọmọ wa. ẹni tí ọba bá jẹ́ ilé irú àwọn àti burúkú yìí. ó nà bá wọn tó lórí. ọba wọn tó lórí. òun gan-an nínú ẹ̀kú rẹ̀. òun náà bá wọn bọ́ rẹ̀. òun bá wọn ọba wọn ṣe àyájọ́ ọdún àwọn aláàlálẹ̀ ẹ̀ tí ó bá lọ lọ́dọ̀ lọ ti lọ lọ. mo ti tẹ̀lé kìí ṣe déyàn ọ̀pọ̀ rí àmọ́ mo tẹ̀lé tọrọ àforíjì ló burú. èèyàn ti tẹ̀lé kéèyàn tọrọ àforíjì ti lọ lọ. bọ́bá máa kẹ́yìn ọlọ́run bá gbogbo wa. ọlọ́run ọba kọ́ sàánú wa. ní ìparí àwọn aburú wo àti aburú wo ìlọ́wà sí ìwà èyí ìwà máa bí. aburú alákọ̀ọ́kọ́ táwa lẹni tó fẹ́ yà láti dànù nínú wa wà sí. nínú abúlé múnáfíkì onáníkì àwọn ọkàn ẹnìdàlámù. àwọn ọkàn yìí ọmọ wa mú kọ́mọ wa kábúrò sí àwọn mùsùlùmí gbogbo àìdá ní ọmọ wa wà fúlà. tọ́ba ti múnáfíkì tọ́ba ti sípò atúndùtò gbogbo ibi tí mọ́tíláṣí bá wà ẹni ọmọ akẹ́kẹ́ ká pósìtì ọ̀jẹ̀ nítorí kíni òun ní tẹ́lọ̀ tó wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ibi tí ilé ẹ̀kọ́ bá wà bíi sọ́ọ̀tù bíi ilé fún bíi kíní kan yóò máa wọ pósìtì olè jẹ́bẹ̀ láéláé tọ́bárí pé ọjà fún mùsùlùmí ìbànújẹ́ ni tọ́bárí pé ń bàjẹ́ fún mùsùlùmí ìdùnnú ni fún wa nínú àrùn ọkàn àwọn mọ̀nàdìkì wọn náà máa wọ̀ tó bá sọ pé wọ́n fẹ́ nìkan ní àwọ̀ mùsùlùmí sì ní sínú rẹ̀ máa bá àbí tó bá sọ pé kéṣe rí ni nínú òlòdù tó bá sọ pé mọ́tò kan lákàdẹ́ ògidì mùsùlùmí ló ti wà bẹ̀ sínú rẹ̀ máa bá àbí tó bá sọ pé nǹkan kan bàálù kan jábọ̀ gbogbo ẹjọ́ tí wọ́n á fẹ́ mùsùlùmí ni o tọkàn rẹ máa bá àtàlẹ àbínú rẹ máa bá bí rárá léèrè torí tó wáyé pẹ́ẹ́nù rẹ máa tún sáì dá àwọn mùsùlùmí múnásìkì ni ọ inú rẹ máa tún sí dáadáa àwọn kẹfẹ́rí múnásìkì ni ọ nínú àbúrò múnásìkì wọn náà dáni gbogbo àwọn múnásìkì àwọn ni wọn ṣùgbọ́n wọ́n lè ná owó wọn nítorí kárí wọ́n sì lè ná owó wọn nítorí àtìkó ìfàsẹ́yìn lẹ́sẹ̀ tìlára. bákan náà mọ̀láìkì ẹ̀jẹ̀ tó sì náà ní ọ̀ lórí ìgbàgbọ́ rẹ̀ ọ̀dà iṣẹ́ rẹ̀ ọ̀dà ìmọ̀ rẹ̀ ọ̀dà ẹni tó ti sì náà ní mọ̀láìkì ọ̀dà mọ̀nàfíkì ní gbogbo ọgbà ní gbogbo ní gbogbo ọmọ ìyá ni wọn àtàwọn ọmọ ìyá ni wọn àti gbogbo àtàwọn àtàwọn kèfèrí àtàwọn àtàwọn ọ̀ṣẹbọ ọmọ ìyá ni wọn. àti mùnàfíkì àtọ́kárí ni bọ̀dá àtàkùrò ni wọn. nǹkan kan náà ni wọn dání àti ti pọ́ọ̀bù ni wọn ọ̀kan kan ni wọn. méjèèjì ti máa bá àtìyànjẹ́ láyé àti lọ́rùn. kọ́lọ̀ wọn ti kankan nínú rẹ̀ kọ́ má ti sàdánwò fà wá. ẹ̀rọ aláàbí kò sí náà kò lè wà pẹ̀lú èèyàn kò lè wà pẹ̀lú èèyàn àkọ́kọ́ gbogbo téèyàn jẹ kò sí bí tẹ́tẹ̀ ń ṣe bó ṣe lè pọ̀ tó àfi téèyàn bá ti mú náà téèyàn bá ti jẹ́ mú náà gbogbo tẹ̀rẹ̀ ọba jẹ. abẹ́ ọlọ́run wa ìlú àwọn orúkọ rẹ̀ ti dára rẹ̀. àti àwọn àròyìn rẹ̀ eléyìí tó gbàdá kọ́lá fi ìwà mọ̀nàfíà ti sàdáwò fà wá. ọlọ́run bá tún wá sí ní kọ̀kọ̀ àti ní gbangba kọjá sí imáàni wà gbogbo ọrụ kọ́lọ́run bá ẹsẹ̀ dáadáa wa ní wa yìí kọjá ẹsẹ̀ rí ilẹ̀ mú dáadáa ní ọlọ́wọ́ bá kọ́ bá wa ká ìṣèkètè ní kúrò lẹ̀ ìṣẹ́bọ̀tọ́ lọ ọlọ́kọ́ bá wa kó lẹ̀ gbogbo asoro ase igbó ase gbogbo ẹ ọlọ́kọ́ bá wa kọ́ dìjà ọlọ́kọ́ bá wa fi sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kó bá wa gbéga kọ́kọ́ anáde bọ̀rẹ́ subhanahu wa rahmatulahi ashadu an la ilaha illa ana astaghfiruka wa atubu ilayk. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد جزا الله فضيلة الدكتور الشيخ الدكتور شرف الدين بن فراجي خير الجزاء kí ọlọ́ọ̀bá kí bá wa ta àwọn dòkítọ́rù wa ní ẹ̀sán lórí wọ́n fi ààyè wọn sílẹ̀ ní ọlọ́run bá tọ́ba wa fún ìtẹ́rẹ̀ tí wọ́n ti kí ní òṣùwọ̀n pẹ̀lú wọn.